والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته لوني تيسي جوكارن إنه سجمال الأولى hijira fourteen forty two eléyìí tó ṣe déédéé ogúnjọ́ nínú oṣù december miladi two thousand and twenty ìmọ̀síláṣí ńlá nílùú ìbàdàn látẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń ṣe fúnra wa láti inú tíra Ma'arij al-Qabul gẹ́gẹ́ bá ti ṣe máa ikpe ìdánilẹ́kọ̀ọ́ wa yìí tẹ̀síwájú lásìkò kòrónà ṣùgbọ́n online ibi tá a wá dúró lásìkò yẹn ibẹ̀ náà láti tẹ̀síwájú fún onítìrọ wọn ni al-rukn al zakat iyọ zakat oníkálukú wa láti mà ikú ẹ̀sìn Islam eléyìí tó lọ́n fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam orí orígun márùn iná lọ́lọ́run ẹlẹ́dàá wa lọ́mọ́lé orígun márùn-ún yìí báyìí àwọn gan ni òpómúlérò fẹ́sìn Islam kò lè ṣeé ṣe kéèyàn jẹ́ mùsùlùmí nígbà téèyàn bá yí pé apá kan nínú rẹ̀ ni màá gbàgbọ́ yàtọ̀ sí apá kan torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn àdájọ́ òfin ṣẹ̀ríà eléyìí tọrọ máwọn orígun márààrún yẹn wọn ní í ṣe pẹ̀lú at-tawhid gẹ́gẹ́ bí wọn tún ṣe ní í ṣe pẹ̀lú al-fiqh az-zakat gẹ́gẹ́ bí a ti ṣe máa ó ní í ṣe pẹ̀lú owó ẹni tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa tó bá bùkún tó fún lówó àwọn ló máa yọ az àwọn owó tó lọ́wọ́ bá sì fi ń ṣèké àwọn ẹrú rẹ̀ ó pé gba ṣùgbọ́n àwọn oríṣi owó tí ẹ̀sìn islam tó sọ pé ayọ̀ zakat nínú wa àwọn náà ni owó bíi wúrà àti fàdákà ọ̀nlá lákọ̀ọ́kọ́ àti màgbé wúrà àti fàdákà gan lójúlówó owó gbogbo nǹkan míì táwọn èèyàn ń ná lónìí eléyìí tó ṣe pé ó wà láwọ̀ pépà bíi náírà bíi franc sefa, dọ́là pound sterling àti gbogbo àwọn owó yòókù táwọn èèyàn ló ní tí wọ́n ń lò ní gbogbo àwọn èèyàn yòókù nílé ayé ìjọba ló gbé agbára wọ àwọn pépà tá à ń ná yẹn ìgbà tí wọ́n gbé agbára wọ tọ́pọ̀dà wá di ń tà ń ná gẹ́gẹ́ bíi wúrà àti fàdákà eléyìí tó túmọ̀ sí pé ìdájọ́ tó de wúrà àti fàdákà nínú ṣẹ̀ríà Islam òun náà ni ó de àwọn pépà owó tá à ń ná lónìí tí ìjọba gbé agbára wọ gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ yín pé rìbá wọnú wúrà àti fàdákà bẹ́ẹ̀ náà ni rìbá ńlọ wọnú owó pépà tá a ná gẹ́gẹ́ bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé adahabu bi dahabi mitlan bi mitl yadan bi yad alfiddatu bil fidda mitlan bi mitl yadan bi yad irú rẹ̀ gan-an ni wọ́n máa ṣẹlẹ̀ lórí náírà ànkóbò eléyìí tó túmọ̀ sí pé tí mo bá mú one thousand naira wá tí mo fẹ́ kí wọ́n bá mi fọ́ sí ẹ̀fọ́ sí wẹ́wẹ́ ní náírà márùn márùn owó tí wọ́n fún mi náà gbọ́dọ̀ jẹ́ one thousand for one thousand yàtọ̀ sí nǹkan tí máa ń ṣẹlẹ̀ láwùjọ tiwa nígbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ lè fẹ́ ṣe owó wẹ́wẹ́ bóyá nítorí sábàbí kan àbí sábàbí mi ní ìgbà tí wọ́n bá mú ẹgbẹ̀rún náírà tó bá fẹ́ni tí ọ̀bọ̀ ṣẹ́ àwọn lè sọ pé ẹgbẹ̀rún kan dín àádọ́ta náírà lọ́gbà nítorí pé àwọn náà fẹ́ ṣiṣẹ́ fún níṣẹ́ wọ́n sọ pé owó làwọn fi ń ṣe tó bá ti lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pínrín eléyà ti gbé agbára wọ náírà ànkóbò òun náà di tó ní agbára wúrà àti fàdákà bẹ́ẹ̀ náà ni nígbà tó pé zakati di ọ̀ràn yàn nínú wúrà àti fàdákà zakati náà di nínú náírà eléyìí ó fi hàn bó sọ pé zakati kò ní irú àwọn owó tá a ná láyè sìn bẹ́ẹ̀ rìbá kò ní wọnú rẹ̀ ó dájú pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò ṣe déédéé torí ẹ̀ owó àkọ́kọ́ nù owó ẹlẹ́kìtì ó náà ní nǹkan ọ̀sìn èèyàn lè máa sin ràkúnmí èèyàn lè máa sin màálù èèyàn lè máa sin àgùtàn àwọn eléyìí là ń pè ní an'am zakat wọnú àwọn nǹkan oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yìí báyìí nínú òfin islam. torí ẹ̀sìn islam sọ yìí pé tó bá ní ràkúnmí débi márùn zakati ti wọnú rẹ̀ tó bá ní màálù débi ọgbọ̀n zakati ti wọnú ẹ̀ tó bá ní kùtà débi ogójì zakati ti wọnú ẹ̀. kì í wá sàwọn nìkan ní nǹkan ọ̀sìn tá à ń sìn eléyìí tó jẹ́tọ̀ fún wa láti jẹ ṣùgbọ́n àwọn nǹkan oná ní sẹ̀rí ẹ̀sìn islam sọ pé zakati ń bẹ nu wa. akramakumullah téèyàn bá jẹ́ni tó ṣe pé ń sin adìẹ ń sin àwọn nǹkan ọ̀sìn àbíyẹ́ ọwọ́ akpọ̀lọ̀ jantere rẹ lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni tó sọ pé zakari nínú wọn gẹ́gẹ́ bí adìẹ. bẹ́ẹ̀ náà ni ẹni tí bá esi, sin ẹṣin ẹṣin nínú nǹkan fún wa láti jẹ nínú òfin ẹ̀sìn Islam ó lè jẹ́ pé kọ́tà wọ lọ́rùn àbótí ẹ̀ jẹ́ pé wò pé àwọn àti ẹsẹ̀ yíbò rẹ́lùmí ọmọ àwọn yíbò nìkan sẹ́mọ̀ yìí pé àwọn ẹni tó bá ti jẹ́ kèfèrí ti wọn kò sí tí ọ̀tọ́ lọ́dọ̀ ti wọn nítorí pé òfin sọ pé lè sábà àdé kófúré dàm lẹ́yìn ìgbà tí wọn bá ti jẹ́ kèfèrí ẹsẹ̀ wọ́n ló tó kù. yorùbá náà sọ pé tí àrùn lábádá ni mọ́lẹ̀ kéèké ó gorí ẹni káfíìrì ń jẹ káfíìrì ń jẹ káfíìrì gan jẹ kí ló wá torí de eléyìí tẹ́lẹ̀ yìí bá yé yẹn ẹ̀tẹ́ lọ́lọ́run ọba ṣe jíjẹ rẹ̀ fún wa ṣùgbọ́n àníyọ zakati nínú rẹ̀ tọ àwọn nǹkan mẹ́ta yìí téèyàn bá níyọ yọ zakati nínú rẹ̀ nǹkan oríṣi kẹta òun náà nǹkan ọ̀gbìn téèyàn bá jẹ́ àgbẹ̀ tó ṣe pé ó ń dáko èrè oko rẹ̀ nígbà tí oko rẹ̀ bá jáde wàá yọ zakati nínú rẹ̀ lópin ìgbà tí èrè oko yẹn tó bá jẹ́ nǹkan wóró gẹ́gẹ́ bí dẹ́bínù gẹ́gẹ́ bí ìrìnàb gẹ́gẹ́ bí àgbàdo gẹ́gẹ́ bí alikama gẹ́gẹ́ bí ẹ̀ṣáì eléyìí tó jẹ́ bàbà èyí tó jẹ́ ọkà eléyìí tó rẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé ẹ̀wà lẹ́ bá gbìn yíyọ zakati nínú rẹ̀ gbogbo àwọn eléyìí báyìí á máa yọ zakati nínú wa yàtọ̀ sí àgbẹ̀ tó gbìn tòmátò àgbẹ̀ tó gbìn àtàrdo àgbẹ̀ tó gbìn àlùbọ́sà àgbẹ̀ tó gbìn fọ́ àgbẹ̀ tó gbìn rèké àgbẹ̀ tó gbìn ẹ̀bàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí ò ní yọ zakati nínú ojúlówó tí wọ́n gbìn nǹkan oríṣi kẹrin nínú nǹkan tá a máa yọ zakati nínú rẹ̀ òun náà lẹni tí máa ń ṣe kárakátà ẹni tí ń ṣe kárakátà yọ yọ zakati nínú dúkìá rẹ̀ ṣùgbọ́n zakati yọ yọ nínú dúkìá rẹ̀ òun jẹ́ zakati tó wó tó eléyìí yọ wá padà sórí gbogbo àwọn míì tá a sọ pé wọn ò ní yọ zakati nínú ojúlówó eŋti wọn ní gẹ́gẹ́ bí ẹni tí ń sin adìẹ zakati adìẹ kọ́ ní ọyọ zakati owó ní ọyọ ẹni tó ṣe pé ó ń gbin tomato ó sì gbin wọ́n ti gbin fọ́ ó gbin rèké ó gbin gbogbo nǹkan tá a yọ zakati nínú rẹ̀ a sọ yìí pé wọ́n yọ zakati nínú owó rẹ̀. ẹni tó gbin su ẹni tó gbin ẹ̀gẹ́ ẹni tó gbin ànàmá yọ yọ zakatu nínú owó rẹ̀ kìí ṣe nínú su bóòlù àbátí ẹ yọ zakatu su gánà rí azọ pé tó bá pé ọwọ kan mélòó lẹ́yọ ọwọ́ kan bóò ni ó tóbi tó lẹ́yọ kọ̀ọ̀kan so owó owó tẹ ẹ bá pa ń bẹ inú rẹ̀ lẹ́sìn yọ azaka akramakumullah ọlọ́wọ́ bẹ wá sí zakatu náà rẹ̀ yàn. ní ọdún kejì lẹ́yìn hijira nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́run ọba òsè lọ́ràn yẹn ní maka nítorí pé ní maka ń bẹ̀ yẹn wàhálà ń kojú ìlọsíwájú ẹ̀sìn islam àwọn kèfèrí sọ̀rọ̀ àwọn di òkúta àdìgbòlù fún bíbẹ ẹ̀sìn islam torí ẹni tó bá tó kọ́sà sọ̀kùnmọ́ gba islam ẹ mọ̀ ike tí wọ́n fojú rẹ̀ rí kò ní rọrùn kò ní rọgbọ ìdí nìyí tó fi jẹ́ pé kókó nǹkan tí ẹ̀sìn islam dálé lórí ní maka ọ̀nà ni ad-da'watu ila tawhid ìpèpè lọ sídìí kẹsì ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́kan ṣoṣo eléyìí ń túmọ̀ sí pé ńgbà táwa náà tá a bá fẹ́ tún yẹn ṣe lónìí ẹni tá a fẹ́ tún ṣe yẹn ọjọ́ kèfèrí kò tí ì gbẹ̀sìn islam ìyànjú wa tó yẹ ká kọ́kọ́ gbà pẹ̀lú rẹ̀ òun náà báwo ni ó ti ṣe di mùsùlùmí wọ́n ní arákùnrin yẹn máa ń jẹ ẹlẹ́dẹ̀ wọ́n ní arákùnrin yẹn máa ń ta tẹ́tẹ́ wọ́n ní arákùnrin yẹn máa ń ṣe zina wọ́n ní gbéwìrì ni wọ́n ní ọlọ́sà ni àti pé papà gan kò sí ìwà burúkú kan nínú ìwà tí wọ́n ń hù tó burú tó bàlùmọ̀ tó bàjẹ́ gbogbo ẹ̀ náà láàbà lọ́dọ̀ rẹ̀ ẹ bá wa bá sọ̀rọ̀ ọmọlúwàbí èsè bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ gbé gbogbo etí ń sẹ́yìn ẹ mọ̀ pé kéékèèké ni kéékèèké lè yàn àrùn ńlá ti kọ́kọ́ da mẹ́lẹ̀ àrùn ńlá náà ni alkof ìṣe kèfèrí torí ìlànà yóò pèsè Islam tọ́lá yẹn lẹ́nu abá ti ní kọ́ gba Islam ẹ wàá máa fi yẹ pé mùsùlùmí ìjẹlẹ́dẹ̀ mùsùlùmí ìjaja mùsùlùmí ìmutí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe zina mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe jàmbá mùsùlùmí ìdáyàn lọ́nà mùsùlùmí ìgbéwìrì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹnìkan ó ló ń gbọ́dọ̀ ẹlẹ́kọ̀ọ́ ah, ọ̀rọ̀ yẹn lakọ aláró gan àti pé ọ̀kan nínú àwọn ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ tẹ́tẹ́ ibẹ̀ ló ń ti ń pé ọ́ ah, kí ló ti gbọ́rọ̀ lẹ́ẹ̀kan náà kó sì pátí lẹ́ẹ̀kan náà ni ah, kò burú ṣé mùsùlùmí ni àbí báwo wọ́n ní kìí ṣe mùsùlùmí à ah, kò tí gbọ́n kankan nítòsí ò tí wúlò <laughs> torí pé tí káfíìrì ọba mutí tí káfíìrì ọba jalè tí káfíìrì ọba ṣe zina tí káfíìrì tó bá jẹ́ni tí ó ṣe é pé kìí dáná ọwọ́ kú ńgbà tó dijọ́ gbẹ̀ndé alùkìyàmà àbí kó tiẹ̀ tó dijọ́ gbẹ̀ndé alùkìyàmà ńgbà tí ọ̀daràn rẹ̀ tó wọnú sàárè táwọn mẹ̀lẹ́kà wá bi léèrè ìbéèrè mẹ́ta tí ń retí oníkálukú wa sẹ́rù pé yóò lè dáhùn òní lè dáhùn nítorí Ànábì sallallahu alaihi wasallam sọ pé káfíìrì àti mùnáfìkì nígbà tí wọ́n bá bẹ àwọn léèrè nínú sàárè wọn ìdáhùn tí wọ́n máa lèmi náà sọ torí ẹ àtinú sàárè ni ó ti bá wa lápàdé tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmà ta lọ́lọ́run dáná fún tẹ́lẹ̀ náà ibà wọn dára ẹni nígbà tó ṣe pé ó ṣe islam wọ́n ṣe pé kí ló dáa nínú wa káfíìrì nígbà tí ó bá ti ní islam kò sí nǹkan tó dáa nínú wa rẹ̀ tó eléyìí túmọ̀ sí wípé islam yẹn lákọ̀ọ́kọ́ pè sí ṣáájú kó tó di pa kó àwọn ìwà àbàjẹ́ ìwà àbàjẹ́ tẹ níbù yẹn àìní islam iná ló ṣe rọrùn fún láti ra gbálẹ́wà àbàjẹ́ nígbà tí èèyàn bá ti ní islam kìí rọrùn fún yàn láti máa hùwà bàjẹ́ ìlú fà á tí a máa sọ pé mùsùlùmí kan hùwà bàjẹ́ ẹnì pápákọ̀ kẹta kan fi bá sọ̀rọ̀ nígbà ah, lọ́gbọ́dọ̀ ní mùsùlùmí ni wọ́n. àwọn mùsùlùmí ni mí ṣé ẹ̀ ń sì ń ṣe ojúṣe mùsùlùmí. níta furasí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá jí ọ̀daràn nínú àwa mùsùlùmí ẹ̀rí kékeré islam. títí tó gbòdà ti ṣe sọ tí wọn bá sì yóò ti tó june wọn sì wà ní december ni la hawla wala quwwata illa billah sọ́dọ̀ mọ̀ ike ńgbà tó bá ti tó bá ti fìdí rẹ́mi níbi à ń ṣe sọ̀lá ẹ̀rọ àpẹẹrẹ tó kù tí ò ní fìdí rẹ́mi ń bẹ̀ kò sí. tẹ́lẹ̀ yìí túmọ̀ sí wípé zakat lẹ́yìn ìgbà títọ̀ kéjì tó ti fẹsẹ̀ múlẹ̀ tí àwọn èèyàn tí wọ́n ti pọ̀ lọ jara nídìí pé wọ́n ń sin Allahu Rabbul Alamin tí wọ́n ti fi ìṣẹbọ sọ́lọ́wọ́n bá sílẹ̀ lọ́lọ́wọ́n bá ṣe zakatu ní ọ̀ranyàn lọ́dún kejì lẹ́yìn ìjírà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣáájú kún tó jagun Badr lọ́lọ́wọ́n bá ṣe zakatu ní ọ̀ranyàn ẹ̀rí pé ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa ní ọ̀pọ̀lọpọ̀ ààyè tó ti sọ̀rọ̀ sọ̀lẹ́t yóò sọ̀rọ̀ zakat wa aqimu sọ̀lẹ́ta wa atu zakat. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويقيم الصلاة ويؤتي الزكاة bẹ́ẹ̀ ló máa rí tọ́lọ́ máa ti sọ̀rọ̀ sọ̀lá yọ sọ̀rọ̀ zakat eléyìí tó túmọ̀ sí pé à ń jọ́rìn làwọn méjèèjì kò ṣe yà ọmọ ìyá ara wọn ni wọn kò sẹ́ni tó gbọ́dọ̀ mú ìpínyàwó sáàrin wọn ọlọ́run bá ti pa wọ́n pọ̀ àyè òsì fún wa láti gbé wọn lọ́tọ̀ọ̀tọ̀ torí ẹ̀ ọlọ́run bá ẹlẹ́dàá wọn sọ fún anabi Muhammad صلى الله عليه وآله وسلم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم ما من ندك يا واو ما من ندك يا صدقة زكاة ما دعني ندك يا زكاة ọlọ́run pa ànábì sallallahu alaihi wasallam láti ẹ̀kọ́ gba zakati lọ́dọ̀ wa ẹsẹ̀ mọ́ pàṣẹ ọlọ́run kò ṣe é má tẹ̀lé àṣẹ ọlọ́run kò ṣe é má tẹ̀lé ìyẹn láti mọ̀ pé zakati ńkọ́ ọ̀ràn àyàn ni min amwalihim owó rẹ ni kì í sowó olówó ó túmọ̀ sí pé ńgbà sọ pé khudh ẹni tí wọ́n gba zakati lọ́dọ̀ rẹ gbọ́dọ̀ jẹ́ olówó gbogbo wa mùsùlùmí jọ ni wa ṣùgbọ́n kì í mú nínú owó àwọn olówó sọdá kọtẹn zakati kan tó tọ hírò mọtò zakéhìn bí ha tó máa fi fọ wọn mọ́ tó máa fi ṣe àfọmọ́ fún gbogbo ẹni tó bá ti gbé zakati wọ́n ṣàdúrà fún torí ẹ̀ ń gbà Abu tó gbé zakati rẹ̀ wá fún anabi sallallahu alayhi wa sallam anabi ni allahumma salli ala ali abi awfa ọlọ́run ṣe ìkẹ́ àti ìgẹ̀ ṣe ìkẹ́ àti àforíjì fún àwọn aráalé abu awfa inna salati kasakanu lahum ìbàlẹ̀ ọkàn ní àdúrà rẹ̀ tó ń bá ń ṣe ọ́ máa jẹ́ fún wa wallahu sami'un alim olùgbọ́lọ́lọ́ olùrí ni pàtó àwọn bá ń jíṣẹ́ fún wọn kó o tó jẹ ọlọ́run ọba ó ti máa ń tọ̀ sọ nígbà tó ń bá ń sọ ọgbọ́n ń tọ̀ ń sọ olùmọ̀sìnì nípa gbogbo nǹkan nígbà táwọn náà bá ń yọ ọlọ́run ọba mà ẹni tí ò yọ ọlọ́run mà ẹni tí ó gbanu tí ó fẹnu jágé tí pé ní yọ ọlọ́run ọba gbọ́ eléyìí ló fi hàn wá pípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe ká yọ zakat lọ́ranyàn lórí wa bàtí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wọn ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ó ní walladhina hum lizzakati fa'ilun àwọn mùmínì làwọn ẹni tó ṣe é pé wọ́n á máa yọ zakati wọn àwọn mùmínì làwọn ẹni tó ṣe é pé wọ́n á máa yọ zakati wọn. ọlọ́wọ́n ẹlẹ́dàá wọn wá ń kìlọ̀ fún wa tọ́mẹ́sẹ̀jọ́ kan nínú àwọn ẹni tó ṣe pé wọ́n bọ̀ wọ́n sì ti pàlàbà rẹ̀ wọ́n lò ó wọ́n kọ̀ láti yọ zakati rẹ̀ àwọn ẹni tí ń wá aburú fórí ara wọn tí wọ́n fẹ́ kọ́ dáa bá wọn tí wọ́n máa sánà kọ́ bàjẹ́ fáwọn láyé àti lọ́la kìyàmà ẹ mẹ́sẹ̀jọ́ kan nínú wa. ọlọ́ni والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم àwọn ẹni tó ṣe pé wọ́n kó wúrà àti fàdákà jọ àkójọ ni lójoojúmọ́ wọ́n máa fi tòní kún tànà wọ́n fi tànà kún tìjẹta tìjẹta wọ́n fi kún tìjẹrin Kama máa kama ká kama kójọ ká máa kójọ náà ni wala yunfiqunaha fi sabilillah tí wọ́n sì yọ zakat nínú owó wọn wọ́n tún ná sójú ọ̀nà míì yàtọ̀ zakat eléyìí tó tún jẹ́ kó ná ọ̀ràn yẹn lọ́jọ́ lórí wa nítorí pé inna fil mali huquqan ghayra zakat dájúdájú àwọn ojúṣe tún wà tọ́jú ọ̀ràn yẹn pé ká ṣe nínú àwọn dúkìá wa tó fi ẹ̀sìn islam mú wa yàtọ̀ sí zakat. kìí kà sí pé mo ti yọ zakat mo ti yọ ná zakat yẹn ojúlówó ọ̀ràn yẹn ni eléyìí tó jẹ́ pé ọ̀kan nínú orígun ẹ̀sìn islam ni eléyìí tó jẹ́ kò ṣe é fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí. ṣùgbọ́n àwọn ojú ọ̀nà míì wà ẹlẹ́dàá wá ṣe lọ́rùn àyàn lórí èèyàn pé kéèyàn náwó gbà eléyìí téèyàn bá kùnà láti ṣe bẹ́ẹ̀ tí sí kọ lẹ́tà sí wàhálà nínú rẹ̀ ní kọ́ náwó ara rẹ̀ wọ́n pa ara rẹ̀ ahùn gbogbo dúkìá tọ́lọ́ ń fún ẹ ẹ̀ ń kójọ di pé ẹ̀ nánu sàárè ni ẹ̀ ń kójọ di pé ẹ̀ nájọ gbẹndàlùkìyàm ẹ̀ sì ti mà pé ńgbà tí ẹ̀ bá kú dúkìá yẹn náà ń bẹnu tí ma bá yẹn rí sàárè ṣùgbọ́n pípadà ní dúkìá padà kò ní bá yẹn wọ sàárè mọ̀lẹ́bí náà máa bá yẹn débẹ̀ ẹ bá nàbì sallallahu alaihi wasallam ti sọ ṣùgbọ́n pípadà ni wọ́n padà wọn ò ní bá yẹn jókòó ní sàárè. nǹkan ẹyọkan tí ó kúnyàn kù òun ní sèyàn abẹlé ayé sí kọlọ ẹlẹdàá akóde kárí dáadáa gbèsè kátó fi lẹ yìí bá yé wa owó yẹn ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ kó tọ́jú ara rẹ inna li nafsika alayka haqqa ẹ̀mí má fi ara rẹ̀ lẹ̀ fún àtìrìn hòhò má fi ara rẹ̀ sébi pa ṣàánú ara rẹ̀ bákan náà ìyàwó ẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí ẹ̀kọ́ náwó lé ìyàwó rẹ̀ lórí nàmbà túláàsì ni kèsì nàmbà fẹ́ yìí ti pé sọ́bọ̀rí pé mò ń ṣàánú rẹ̀ ọ̀jẹ̀bi ọ̀jẹ̀bi bàbá aláàánú ará jìbọ́tì. àwọn ọmọ rẹ ọ̀ràn yẹn kọ́ náwó lé wọn lórí torí jẹ́jẹ́jẹ́jẹ́ lọmọ ọba wà níbi tọ́lọ̀ ọmọ síbí ọ̀lọ́ ma àbẹ́ ẹ̀kọ́ njọ́tọ̀ fẹ́ yà òbí àpàtì lọ́wọ́ àbí ìwárí onímọ̀ onímọ̀ sẹ̀sẹ̀ wọ́ wọ́n á ní báwo ni ọ̀rẹ́ àwọn sàhábà radiyallahu ta'ala anhu yìí tó ti bẹ́ẹ̀ lọ ìrọ̀lẹ́ bíi sàhábà. àní wọ́n tọ́jú àwọn ọmọ ọlọ́mọ kan mọ́ba ti tara tí wọ́n sórí ibú. torí ẹ̀ ló ṣe jẹ́ pé láàrin wa àtìyàwó wa láàrin wa àtọmọ wa kò sí sàràǹbẹ̀. àní ìsìn ọ̀fẹ́ yọ zakat kò bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ má fi lọ ìyàwó ẹ̀ o kò bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ má fi lọ nkẹta kan sọ fún ọmọ ẹni pé àwọn mọ̀lẹ́bí àwọn ẹyẹ kan àwọn ará àwọn ẹni tó ṣe pé wọ́n jẹ́ ìbátan rẹ̀ àwọn ló yẹ kó fún sàrà rẹ̀ yẹn nítorí pé wọ́n máa já sí sàrà yóò tún máa já sí kó n sokun ẹbí pọ̀ ṣùgbọ́n ìyàwó ẹ kànlá ọmọ rẹ kànlá sàrà àkọlọ wà láàrin ọ̀ràn ẹ̀yà dandan oníkan náwó lé àwọn lórí sùrẹ́ ló ṣe jẹ́ pé tí wọ́n bá fẹjọ́ èèyàn sùn kan pè lẹ́jọ́ pé ọkọ yìí kì í náwó lé mi lórí ó fi mílẹ̀ fún yàjẹ kì í tọ́jú mi rárá so wọ́n wá ń ṣèwádìí wọ́n á rí i pé ọkọ yín lóòótọ́ kì í tọ́jú ìyàwó kì í náwó lé lórí wọ́n pè léyìn nínú òfin ṣẹ̀ríà ní ẹ̀ẹ́sẹ̀rùn bin nafaqa ọkọ ó fúnlẹ̀ mọ́ ìyàwó pinpin nípa ànáwó kì í náwó lé lórí. ṣẹ̀rí à ń sọ pé ká yà wọ́n nítorí pé ọ̀fẹ́ fún yà ọ̀fẹ́ fún kóṣù lè bá a ta ìwọ wá ní kí wọ́n fi àjọ ọmọ ọlọ́mọ kẹ́sì máa wo nǹkan bẹ́ẹ̀ kó tó di pé wọ́n rí fẹ́ ibẹ̀ lómi náà fẹsẹ̀ so ìwọ náà lọ sá jẹ pé kí ni ìdáná ẹ pọ̀ làwọn bàbá mi fi hàn pé eléyìí ọ̀fẹ́ dáa ju àwọn yòókù lọ wọ́n á fi ilẹ̀ fún ọ tán ọwọ́ á fi wà hàn ògbé wà hàn ọwọ́ á hàn kọ́ daràn la fọ́ fún àmọ́ síyàwó táwọn lè ṣe sàrà àfọkọ wọn táwọn ìyàwó lè ṣe sàrà àfọmọ yín ọmọ tó bí fún yín dáadáa nítorí pé kìí sọ̀rọ̀ yẹn lóbìnrin kíkọ́ tọ́jú ọkọ rẹ̀ kọ́ náwó lé lórí kìí sọ̀rọ̀ yẹn lórí rẹ̀ kíkọ́ náwó lọ́mọ rẹ̀ lórí torí ẹ̀ tọ́ba ṣe sàrà àfọkọ khayr tọ́ba ṣe sàrà àfọmọ khayr gẹ́gẹ́ bí Zainab ìyàwó Abdullahi bin Mas'ud radiyallahu anhuma ìyẹn lórí Zainab àti ibn Mas'ud wa illa ẹ mọ̀ pé Mas'ud bàbá Abdullahi kìí ṣe mùsùlùmí kìí sọ làǹṣàdúrà fún làǹṣàdúrà fún yàwó Abdullahi ibn Mas'ud àti ibn Mas'ud. obìnrin yẹn ọlọ́nàbí sallallahu alaihi wasallam ń bá wọn sọ̀rọ̀ lórí pé káwọn obìnrin káwọn máa ṣe sàrà òun á ní àwọn wúrà kan tó ń fẹ́ fi ṣe sàrà ìgbà tó wọn ẹsẹ̀nu bóró sọ níwájú ọkọ òun ibùdó Mas'ud ibùdó Mas'ud sàmà kó lùmọ̀ ńlá lò ọwọ́ sọ pé mi àtàwọn ọmọ rẹ la lẹ́tọ̀ọ́ sí sàárà rẹ ju ẹlòmíì lọ ẹ́ tó wí ó ní bẹ́ẹ̀ ó ní tó bá sì dàbí irọ́ lọ bí anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam yàwó wọn sọ pé wọ́n lọ́ọ́ bá ń béèrè ibùdó Mas'ud ní wọ́n lọ́ọ́ lọ́ọ́ béèrè lọ́ba gbéra ọdọdọ anabi sallallahu alayhi wa alihi wa sallam wọn nígbà tó ń débẹ̀ òun bá àwọn obìnrin míì tí ò sí o àti kálukọ sọ tiẹ̀ irun tó gbé wọn ló gbé òun náà wà àwọn bá rí Bilal tó ń gbókè fún salat dákùnbá wa sọ fún anabi sallallahu alayhi wa sallam pé àwọn obìnrin kan ń ṣèbéèrè nípa nǹkan báyìí báyìí báyìí dákùnmọ́dà kọ́ wa pàwọn ni o bàtí Bilal dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó jíṣẹ́ anabi ní ta ni ń béèrè ó ní Zainab ni <laughs> obìnrin yẹn ti tọrọ pé má sọ pé àwa ni o anabi ò sè má dá lò abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ wọ́n ní ọba ara ẹni sẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò sè má jẹ odò ọba kọ́ kò sè rọ́ọ̀lù sọ̀bọ́ọ̀lù tó tọ́ sí nísì ànábì ń bi ọ léèrè àwọn afẹ́ ṣe diplomacy ẹ tó ṣẹlẹ̀ ni pé ẹ kpọ̀rọ̀kpọ̀ yé bí ẹ bá sọ ọ lọ́sọ̀ ànábì ọkàbù pé kpọ̀rọ̀kpọ̀ yé ẹgbẹ́rún èdè yẹn so torí di eléyìí Zainabu ni ìyàwó bí Mas'ud ó ní ọkọ òun sọ pé òun àtàwọn ọmọ òun làwọn lẹ́tọ̀ọ́ sí sàárọ̀ ọ̀njù ànábì níbẹ̀ subhanallah torí ẹ ẹ̀yin obìnrin tẹ́ lówó ẹ̀yin obìnrin tó lọ ń bòkùn tẹ́ bá fẹ́ ṣe sàárà àwọn ọkọ yín wọ́n lẹ́tọ̀ọ́ sí ju ará àta lọ àwọn ọmọ yín wọ́n lẹ́tọ̀ọ́ sí ju ará àta lọ sọ eléyìí ọjẹ bá kí wọ́n ṣe pé wọn náà ó ti wá gégùn ìbínú lẹ̀ de ìyàwó ẹ̀ pé ẹ mọ gbọ́ pé o ṣe àwọn sàárà kan pé bẹ́ẹ̀ ni Ọ ọmọ pé mi ni mo lẹ́tọ̀ọ́ sí jù ni wọ́n sí kò túmọ̀ sí pé tíwáàsì ẹbí ẹlẹ́kùn sàrà ni ó wọ̀ kọ́ náwọ́ sàrà ni ó wọ̀ kí n máa jẹ lẹ́yìn sàrà ni kọ́lọ́ máa darí sí mi kọ́ àwọn ti kú oníkálukú wa owó gidi ló wù àkẹ́sẹ́ sàrà nítorí pé sàrà yẹn nínú àdìsàn wọ́n wá pé ọ̀fọ́ ìdọ̀tí àwọn èèyàn ni njẹ́ ìṣe ìdọ̀tí ń bẹ ńlẹ̀ àwọn á lọ ọlọ́dì àwọn á lọ ọlọ́wọ́dì mu lórí ìdọ̀tí pékìní. eléyìí jẹ́ bẹ́ńdarí akramakumullah eléyìí fi hàn wá pé ọ̀ràn yẹn tó ń bẹ nínú dúkìá yàtọ̀ sí zakat. tọ́ nínú àwọn àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ máa àdìsí eh, Abdullahi ibn Umar radiyallahu anhuma níbi tí anabi sallallahu alaihi wasallam sọ pé bóni alìsílámù ala khamsi ẹni kí wọn dá kọ zakati bẹ eléyìí fi hàn wá pé ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn islam márààrún ni zaka bẹ́ẹ̀ náà ni hadithu jibril eléyìí tí umar ibn al-khattab radiyallahu anhu tọgbà wá níbi tí malaika jibril ti wá láwòrán èèyàn tó ti ṣe àwọn béèrè nípa alìsílám ó tún ṣe béèrè nípa alìmán ó tún ṣe béèrè nípa alìsán ó tún wá ṣe béèrè nípa ajọ́wò ní ìgbà tó ṣe béèrè nípa alìsílám anabi sallallahu alayhi wa sallam ó ní an tashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah wa tuqima as-salah wa tu'ti az-zakah wa tasuma ramadan wa tahujja al-bayt in istata'ta ilayhi sabila wa tu'ti az-zakah ó tún fi gbé ara orígun ẹ̀sìn islam táwa gbàgbọ́ tá jẹ́ mùsùlùmí òun ní zakat mu'adh ibn jabal radiyallahu anhu. ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó rán lọ sílẹ̀ yamani. kọlọ jẹ olùfinimànà olùkọ́ adájọ́ olùdáhùn àwọn àbéèrè nípa ẹ̀sìn fún wọn lọ́hùn Ànábì ní kọ́kọ́ pè wọn lọ sídìí tawhid tọ́ba wá gbàgbọ́ bẹ́ẹ̀ wá fi yé wọn ikú ọlọ́run ọba ti ṣe àkókò márùn lọ́ràn yàn lórí wọn eléyìí tí wọ́n máa ṣe lóru àti lọ́sùn ti dá ọlọ́run صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم kí ọlọ́run ọba ti ṣe zakat lọ́nà yẹn lórí wọn a máa gbà lọ́dọ̀ àwọn olówó inú a máa dá padà fáwọn aláìní ni zakat o kéèyàn olówó kéèyàn zakat kéèyàn olówó zakat ó wá nínú hadithi Jabir ibn Abdillah radiyallahu anhuma wípé anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní ma min sahib ibilin wala baqarin wala ghanamin la yu'addi haqqaha ẹnìkan ò sí o nínú ẹni tọ́lọ́wọ́n bó fún lówó ràkúnmí màálù tàbábùtà tí ó wàá kọ̀ láti máa yọ zakatu wọn إلا أقعد لها يوم القيامة بقاع قرق àyàfi kí ọlọ́run ọba kó àwọn dúkìá yẹn jọ ní ilẹ̀ tí ó tẹ́jú pẹrẹsẹ tí ò sí nǹkan kan tí ó di wọn lọ́nà láti ríra wọn. kí ni wàá ṣẹlẹ̀ pátákó zaatu azolfi bezolfiha. àwọn èyí tó jẹ́ pé abẹ pátákó lẹ́dẹ̀ làwọn wọ́n máa tẹ olówó mọ́lẹ̀ pátákó wọn torí pọkọ láti yọ zakat wọn láyé wọ́tàntàhùhù zayatul qarn bi àwọn abìhó lórí àwọn máa kàn án ìhó wọn tó bá tó bá di gbẹ̀ndà kìyàmá kò ní sí kan nínú àwọn ẹran wọ̀nyẹn tí ò ní níhò lórí gbogbo wọn pátá ni ọjà àbíhò lórí sarasara wala maksura kò sì sí èyí tí yóò dìde jọ gbẹ̀ndà kìyàmá pẹ̀lú òhò tó ti ká ìhò gbogbo wọn wà lálàáfíà lẹ́yìn iná ní retí àwọn bàbá olówó tí wọ́n kọ̀ láti yọ zakati wọn tó jẹ́ pé nǹkan ọ̀sìn lèèyàn bá ní àwọn tí wọ́n á ní náírà ńkọ́bọ̀ ńkọ́ àwọn tí wọ́n ní wúrà àti fàdákà ńkọ́ ẹjẹ́ tún padà sí ìdí ayé alákọ̀ọ́kọ́ yẹn nínú Suratu Tawba ọlọ́wọ́n bá ní yawma yuhma alayha fi nari jahannama fatukwa biha jiba'uhum wa junubuhum wa zuhuruhum hadha ma kanastum li anfusikum fadhuqu. ma kuntum taknizun ọlọ́ni tó bá di jọ́ gbẹ̀ndà al yín àti fàdákà yín ẹ máa fi sọ́pọ̀lọ́ yín pé náírà yín náà àti kọ́bọ̀ yín dọ́làsì yín àti àwọn pásítẹ́lì yín yín yúrò yín gbogbo àwọn owó tó àti gbogbo àwọn owó tó ń ná láyọ̀ àti yín dàrọ́fíìmù yín tẹ̀ ná lónìí gbogbo ẹ̀ náà yóò yí padà yóò di wúrà tàbí fàdákà ọlọ́ni wọ́n na nínú náà jahannam gbogbo owó tẹ̀lé kójọ wọ́n gbégbóná nínú náà jahannam kí ni wọ́n mọ̀ fi ṣe fẹ́kúwa iwájú orí wọn báyìí ni máa fi jó gbogbo ẹgbẹgbẹ wọn máa fi jó hóró wọn هذا ما كنزتم لأنفسكم انت كوجو فراي نيلي ايي ني او انت فẹ́ kó dà fún yín ló dà lónìí yìí o فذوقوا ما كنتم تكنزون ẹ máa tọ́ ìyà ẹ kójọ dira yín ọlọ́run dákun ṣàánú wa ọ̀rọ̀ yẹn ẹ̀rí pàwá tó bá wí apọ̀ gan nítorí pé ṣàṣà wa iná ni ò lówó ṣùgbọ́n ṣàṣà wa tá a lówó iná là á máa yọ zakat owó wa nísìnyí kí la fi lè pèèyàn lólówó tó bá jẹ́ náírà ń kọ́bọ̀ ní lónìí owó yẹn ó dín díẹ̀ sí two million naira ẹ já pé two million naira ṣé pé nǹkan le ọlọ́run kọ́ ṣàánú wa tálíkọ́ ọlọ́run la wa ṣé bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ adáhùn sọ bẹ́ẹ̀ á ní ju two million lọ àbí bẹ́ẹ̀ kọ́ ok ṣé gbogbo aná là ń sìn yọ zakat ẹlòmíín tajà ní ìsìn ní gbági owó tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ kọjá bìkáfù tọ́ba tí wọ́n sọ̀rọ̀ zakat yọ àmọ̀ fọwọ́ bá wọn yọ àmọ̀ fọwọ́ lu ẹ ọmọ fẹsẹ̀ lẹ́sẹ̀ pé eh, ọlọ́run ṣàánú wọn màálù tí ò ní rù láwa abẹ́rẹ́ nǹkan mẹ́ wọ́n gẹ́gẹ́ rí màálù <laughs> torí pé kò fẹ́ yọ zakat ẹ dákun ẹ wo àgùntàn à ń sìn kó lè bá a pọ̀ à sìn ká lè máa dà á ẹlòmíín ní jogójì lọ zakati ti bẹ̀rẹ̀ látòrí ogójì wọ́n ní ká yọ ẹyọkan nínú ogójì ẹyọkan péré sẹ́wọ̀n pé agbárí ti pọ̀ jù wọ́n á béèrè ó ní adákùn àgùntàn mélòó yẹn ó nìyẹn téèyàn fi bẹ̀rẹ̀ sí yọ zakat wọ́n lógójì ṣé tọ́ba á dín sógójì ńkọ́ zakati ò tí ì jọ́ra yàn nínú rẹ̀ ó ní ọ̀dà bẹ́ẹ̀ ọ̀dà bẹ́ẹ̀. so ọlọ́run ṣe àgùtà rẹ̀ ọ wà ní méjìdínlógójì márùn bá bímọ bá fi márùn tẹ fi kún méjìdínlógójì ó di mẹ́tàléní ogójì ọkàn fa mẹ́fà lọ tà ní di mẹ́tàdínní ogójì ní ẹ nkpọ oníyọ zakati bùkátà kan náà lọ yọjú ó rọ pọ̀ ń dọ́gbọ́n fọlọ́ ni. ọlọ́run tó máa fi títí sẹ́bùrú èèyàn ọlọ́run kan pa márùn nínú àgùntàn rẹ ni bọ́yọ̀ orí rẹ ó tún jẹ́ pé ọ̀pá márùn ọ̀hán ní kí mẹ́ẹ̀ẹ́dógún ó bí ma sẹ́wọ̀n ká tún ti kọjú ogójì ó ní kòkòrò àjọ lò fúnra wa ni so dípò kọyọ zaka sẹ́wọ̀n kọ́nà tí kọ́kọ́ pòwe kékeré fún apá márùn àfi mẹ́ẹ̀ẹ́dógún di fún ọ tó nítorí pé o tún ti lé lógójì nìsín òun á sọ pé mo fẹ́ ta àgùntàn ogún sódà kò ní yọ zakat Allahu akbar so àwọn àgùntàn rẹ̀ yẹn Ọlọ́run ọ̀pá wọn kò jẹ́ wọ́n rùn ọkàn sàfẹ́kù wọn gbogbo bíkíbi la wá wọn dé àárín wọn wọ́n bá ti bàbá alágùntàn àtijọ́ so adúpẹ́ fọlọ́ so bẹ́ẹ̀ ni bàbá kan ó ní mo ní màálù ọ̀pọ̀ ṣùgbọ́n àwọn kankan ṣẹlẹ̀ mo ní ó ní àwọn màálù yẹn ń kú èmi àwọn afẹ́ padà sí ẹsẹ̀ àárọ̀ mo ní kíni ẹsẹ̀ ó ní táwọn bàbá wa fi kọ́ wa mo ní kíni àwọn bàbá yẹn fi kọ́ yín ó ní à àwọn bàbá àwọn ògùn wà tó ẹ pé tá a bá ṣe màálù kọ́ ní gbó à ọ̀dọ́ ìlú wọn lò fún wa ẹ mọ́ sọ ma pé ẹni tó bá mú oògùn tí màálù òfin ní kú ìwọ náà yẹ kó takú lára níjọ́ tí kú bá dé. lẹ́yìn náà sọ ma pé oríṣiríṣi ìbéèrè la máa gbọ́ òun sọ báwọn bọ́yá ká lè wọ́dù àwa fún ibi tó ti kí èrò tiẹ̀ nù. Hmm. a sọ fún pé nítorí wà ń ni pé ọlọ́mọdé asorí ibu lẹ́yìn ìgbà tá à ń ti rìnrìn iná oríire tẹ́ ẹ bá padà sídìí oògùn òfò táwọn bàbá yín ṣeun ẹ̀yin lẹ́dà jìyà lọ́dọ̀ Ọlọ́run because o nídìí láti dẹ́rù bà wá nítorí pé ọfẹ́ ṣẹ̀sìn Ọlọ́run ká mọ̀ wá wò pé kọ́sítọ́mù wa ti lékún mo rò pé yọ kì í sọjà wa ń tà bẹ́ẹ̀ náà lẹ́nìkan wà ní ọ̀sọ̀ pé a ah, wọ́lọ́ inú fámìlì wa emìlíkàlì mùsùlùmí wọ́n sì lépa mi wọ́n fẹ́ gbẹ̀mí mi gbogbo nǹkan sì á lé sọ̀rọ̀ kọ́ fẹ́ gbọ́ owó mi tó ti kí ni bóyá gbogbo tactics yẹn ló ti yé èmi á sọ fún pé màálù yìí ń kú ogun òfò lè pé kí wọ́n má kú nítorí pé àwọn ológun náà wọ́n ń kú dànù tó ẹ̀ sẹ́yìn tó sẹ́yìn sẹ́yìn yọ zakat àbí ẹ̀yọ zakat ọ̀rọ̀ ńlá wọ́n ní wàhálà ẹ̀ ti pa màálù yìí nù nítorí pé ẹ̀ yọ ẹ̀tọ́ ọlọ́ọ̀ nínú dúkìá yìí ọlọ́wọ́ pẹ̀lú fún bọ́lá ẹ̀gbà tó wọ́n ní màálù yẹn pọ̀ gan-an. nwee yọ zakati rẹ̀ tọ́lọ́ ọba ya mú onítò ń bá lọ ga ìtàn kó màálù sí ìgbàjọ méjì ìjọ mẹ́ta kó màálù kan kú kéé ọ yàtọ̀ sí horo màálù méjì màálù mẹ́ta màálù méjì mẹ́ta ní fi wọn bọ̀ wá béèrè ń mo ní àyè máa yọ zakat torí pé ìtumọ̀ zakat pọ̀ ni pé ààbò ààbò fún dúkìá rẹ̀ yẹn ètò yóò tún máa pọ̀ sí kò tani sallallahu alaihi wasallam sọ pé ma naqsa ma'lun min sadaqa yíyọ zakatu ní owó kò pé kówó dínkù torí ẹ ẹjẹ àmà yọ orí ń bẹ ń bẹ fáwà yóò jẹ arọ́nà lọ tọ́ba di lọ́la gbẹ̀ndàl kìyàmà àtúndé baburú pàdé nígbà tọ́ba di lọ́la gbẹ̀ndàl kìyàmà tọ́ba gbé abáfẹ́ ṣèwádìí ìjìnlẹ̀ nípa àrùn tí ń ṣe láwùjọ àwa mùsùlùmí àwọn olówó pọ̀ láàrin wa jọjọ àwọn ìtọ́lọ̀ wọn bá bùkún wọn bẹ láàrin wa jantirẹrẹ ṣùgbọ́n ǹjẹ́ gbogbo wọn máa yọ zakati bi ntí wàá di fi hàn òun náà ni pé àwọn ẹni tí ń yọ zakati láwùjọ wa láàrin gbogbo olówó ọgbọ̀n àríyàn kan àwọn mọ́kàndínlọ́gbọ̀n yòókù ńkọ́ wọn yọ zakati nítorí pé èrò kálukú ni pé tóun bá fi lè yọ zakat owó òun dínkù lẹ́yìn náà ẹni tí òun máa bóun ti ṣe jìyà irú ìpọ́njú tó bá òun kóun tó kó dúkìá jọ ó sì lè máa yọ zakat fún un. àìdí àyẹn ẹnìkan ọlọ́nbùn lówó ọ̀pọ̀ wọn ní ìgbà tó bá wọn ṣírò zakat owó wọn yùn lọ́dún kan owó tó yẹ kó yọ bíi ká pé fifteen million naira olówó yẹn wá sọ pé sí ìsìnkú ẹ sí kíní yìí sí wọn ní àti ah, sí iye tó yẹ kẹ yọ ọnù ah, ọ̀pọ̀ <laughs> ẹni bá bá wọn sí wa ni ẹni tọ́lọ̀ ń fún yín pọ̀ gan iná ní zakatu yín fi pọ̀ nítorí zakatu lè sàdédé pọ̀ àfi kí dúkìá yẹn pọ̀ gan ó ní wo five million láyọ̀ five million fifty million ọlọ́run má so ó ti wọn sọ pé ó léwu o nítorí pé kò ní í jásí pé yọ zakati mà yóò kàn jásí pé kàn ṣe sàrà ni gbèdé zakati yẹn tún bẹ lọ́rùn yín ó dìgbà bá san pé ìgbà Allahu ọlọ́run ní agbára débi pé. ó lè padà sọ gbogbo dúkìá rẹ̀ di ti zakati rẹ̀ òní máa ju five million lọ ma nǹkan sí àbí òsè torí tó bá yọ zakati fifty million yìí ẹ̀rí pé tí máa ń bá bísínẹ́sì rẹ̀ lọ títẹ̀ míì pẹ̀lú ògùn ọlọ́run owó yóò tún ju fifty million lọ́jọ́ yọ nítorí pé yóò tún ti lékún sí i àmọ́ ń dẹ́tù bá ti sọ pé fifty million pọ̀ ọlọ́run wa di arzikì rẹ kù yóò dínkù yóò dínkù yóò dínkù títí zakato yóò fi máa ní five million tó bá tún máa five million kí ni bàbá yìí lọ sọ yóò sọ pé ah, five hundred thousand owó yìí ti pọ̀ jù títí tó fi wá lò lòsì eléyìí túmọ̀ sí pé yíyọ zakato kò di arzikì èèyàn kù ó kó àlékún bá a ní ẹ̀yọ́ lówó tọ́lọ́wọ́n bá bùkún ẹ̀yin tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa tó fẹ́ gé ọ̀là fún ẹ máa yọ zakat owó yín ẹ̀yin gángan làǹfààní rẹ̀ ọlọ́ba torí pé tí èèyàn bá yọ zakat gan tọ́lọ́run bá tún ní kọ́rẹ́ ní gbà lọ́dọ̀ rẹ̀ kó dúpẹ́ láwùjọ ti wa alihamudulilayi àwọn tí ó gbà pọ̀ ẹ yọ zakat dúkìá yín kẹ́ ẹ fi fọ́ dúkìá yín máa ẹ yọ zakati dúkìá yín kẹfì lé aburú jìnnà síra yín àti dúkìá yín ẹ yọ zakati dúkìá yín káyé yín ó lè tòrò kọrùn yín ó lè bá a sùn wọn. ẹ má tara yín jẹ o ọlọ́run ọba tó fún yàn tó fún yàn ní mílíọ̀nù ogójì tó wá ní kó yọ mílíọ̀nù kan ṣé mílíọ̀nù kan tó ní kó yọ yẹn pọ̀ bí wàláì kọ̀ pọ̀ rárá ṣùgbọ́n mílíọ̀nù kan yẹn wọ́n kí wọ́n sí ọmọ èèyàn yóò mọ wáwo pé adúrú mílíọ̀nù kan ẹ̀ ẹ̀ ṣàánú mi adúrú mílíọ̀nù kan ọlọ́run ti ṣàánú yín púpọ̀ ogójì mílíọ̀nù ló fún ẹ̀yìn ogójì ló fún yín wá ní kẹ́ kan táwọn ẹ náà ọkàn àwọn olówó fa wà wọ́n wá tó wá sí àbọ̀ba pé kí ni kí ló ń sọ ń bẹ̀. so àwọn ọ̀dààmú ẹni tó bá mú olówó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ máa jíṣẹ́ fún wa ẹ dákun ẹ máa yọ zakati sẹ́yìn mọ̀ pé tí mo wá sórí olówó nì sẹ́yìn bá sọ pé ẹ máa yọ zakati ó ní o lè nígbà tó máa kówó mi fún un àbẹ́rẹ́ mọ̀ bẹ́ẹ̀ ìdí tó fi sọ gbogbo lè mọ́mù tó ń sọnù wọ́n sọ wọ́n lẹ́nu gbogbo ẹni tí bá ti ń pè wọ́n pé ẹyọ ẹ̀tọ́ ọlọ́run ní dúkìá yín ọ̀ olè ọ̀fẹ́ gbowó mi okó dòrò làgbẹ̀lẹ̀dẹ̀ pọ̀pọ̀tà àbẹ́rẹ́ nǹkan mẹ́ àwọn ọ̀fẹ́ gbowó yín ẹ̀yin náà máa sọ fún ọ pé àfẹ́ gbowó yín ẹyọ zakat kẹ́lẹ́ bá rọ́nà lọ ẹyọ zakat kẹ́lẹ́ bá nísinmi nítorí pé ẹ̀tọ́ ọlọ́run ọba lélẹ́yìí eléyìí tí ò ṣe é má yọ torí ẹ̀ka pé bàbá kan kú nìsí wọ́n fi dúkìá lẹ̀ láyé àwọn á rí àkọọ́lẹ̀ pé wọ́n yọ zakat nínú àwọn nǹkan tá a kọ́kọ́ ṣe kó tó di pa pínpín wọn kò náà nípa san gbogbo zakat àtìgbà tán ti dolówó títí dòní á san tó bá lè jẹ gbogbo owó pọ̀ jẹ́ kó lè bá máa ń tọ́ ń dálẹ̀ fáwọn ọmọ rẹ̀ síbẹ̀ mà tó pẹ́yìn gbẹ́sìn ọlọ́run yìí tẹ́ wá sọ pé lóòótọ́ àní pín owó tí bàbá fi sílẹ̀ ká tó gbé àwọn gbèsè yìí gbèsè yìí gbèsè nínú rẹ̀ ni pé á yọ gbogbo zakati tí wọ́n bá jẹ sáwọn ọmọ wọn wọn kọ̀ dájú pé ẹ máa kéwú dáadáa àti <laughs> kọ́ kéwú ẹ máa kéwú ká àkọ̀ dájú pé ẹ lọ tútù ráyò sórí bàbá tí wọ́n alẹ́ tó abẹ́rẹ́ sòtúrí ẹ̀yin bàbá tó lówó ẹ̀yin ìyá tó lówó ẹ̀ ti yọ zakati látò ní tó lọ lẹ́yìn eléyìí ẹ̀rí gbogbo wa tí mo lọ bá wí òdodo ni nítorí pé ọlọ́run bù kán pọ̀lọpọ̀ nínú wa ṣùgbọ́n a máa ń sahun sọ́lọ̀ kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ṣe dáadáa lónìí kẹlẹ́ bá rí dáadáa gbà lọ́la ìbànújẹ́ ńlá ni fẹ́ni tó náà bá bá fún lówó tó kùnà láti ra oríire nínú owó ṣùgbọ́n gbà tó kú tó dijọ́ gbẹ̀ndàlùkìyàmù wọ́n á rí apá kan nínú àwọn ọmọ tó bí pé ara owó tó ń fi sílẹ̀ ń làwọn ti ra àlìjáná fúnra wọn lónìí wàlá ìbànújẹ́ ńlá fún ẹni tó pilẹ̀ owó kí aláǹfààní owó náà ìwọ fúnra rẹ ó kùnà láti wá àlìjáná bẹ ṣùgbọ́n àwọn ọmọ rẹ rà àlìjáná bẹ kódà bẹ́ẹ̀ o ẹ yẹ ká gbìyànjú àwa tá a ṣe wàhálà àwa tọ́lọ̀ wọn bá kọ́kọ́ fúlówó ẹ jẹ́ ká gbìyànjú láti rí pa àfi wà àlìjáná ẹ jẹ́ á gbìyànjú láti fi ṣe dáadáa kọ́lọ̀ wọn bá kó fún wa ní dáadáa rí tí èèyàn bá wá kọ̀ láti yọ zakat kí ni ìdájọ́ rẹ̀ bákan méjì iná lẹni tó bá kọ̀ láti yọ zakat alákọ̀ọ́kọ́ ó lẹni tó kọ̀ láti yọ zakat nítorí pé ń wò pé kìí sọ̀ràn yìí kí ló fi hàn kọ́ra yẹn ni ah wọ́n ti kọ àwọn ayé alukur'an wọn kà àwọn àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní kò tí kò tí sí kanu rẹ̀ tó wọ etí òun ó wọn gbà kọ́ràn yìí à ah! ṣé mùsùlùmí sì ni ó ní dáadáa mùsùlùmí lò àmọ́ wọn gbà pé zakati ń ní islam àwọn akanákan lọ jókòó tó dé wọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó di káfíìr ẹnu gbogbo mùsùlùmí sì kò lórí pé káfíìr lélẹ́yìí لماذا؟ لأنه أنكر أمرا معلوما من الدين بالضرورة torípọ̀ tako nǹkan kan tó jẹ́ pé bíbẹ̀rẹ̀ ó yé gbogbo èèyàn wípé ara ẹ̀sìn ni kò bùkátà rí. a ah, nísìnyí ò ń béèrè rí sísọ láti fi jọ́ra yẹn mùsùlùmí sì ni wọ́n. ò ń béèrè rí pé kábàlà kọjú sí ọ̀sẹ̀sẹ̀ ah, jí ni èyí gbogbo ara ń lé yẹn ẹ̀hẹ́n àwọn béèrè sí ànábì Muhammad lọ́lọ́run rẹ̀ sí wa kàlọ́run rẹ̀ sí wa ṣé mẹ́rìndà lọ́rọ̀ sí wa ni. ẹnìkan pé mẹ́rìndà Ghulam Ahmad Qadiani láti gbọ́nbẹ̀ kàlọ́run rẹ̀ sí wa ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àmọ́ ẹ̀rí rẹ̀ ní pé kọ́ lọ tínú rò. oníwọ̀ ẹgbẹ́ rẹ̀ rí pé ṣé sánmà lọ́wọ́ àlókè yìí ni àbí báwo kí lè wọ́n sọ ilẹ̀ nìyí tó àwọn eléyìí wọ́n máa ń pè ní al-ilmu daruri ìmọ̀ tó bùkátà karonu ni lábẹ́ àbúrájọ sìn ọ̀rọ̀ sọ̀láàt ọ̀rọ̀ zakat ọ̀rọ̀ siyam ọ̀rọ̀ hajj ọ̀rọ̀ tawhid gbogbo èèyàn mà gbogbo èèyàn mà wọ́n ebùkátà rí fún un ìgbà tí wọ́n ti wá sọ pọ́ kan nínú àwọn nǹkan wọ̀nyẹn kì í sara islam ìwọ́n ṣe kékeré sí fa anta kafir ẹnu gbogbo olùmẹ̀sìn islam sì kò pé gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀ kèfèrí ni o.

wọ́n sì pẹ̀rẹ́ níjọ́ súná so islam nu so gbogbo nǹkan yóò kú karamba níní ah karamba níní o lórí sọláàt olùbẹ́ẹ̀ ah ajá pé kẹfẹ́rì lélẹ̀ torí pé ó takò nǹkan tí ó yé gbogbo èèyàn nínú ẹ̀sìn tí ò bùkátẹ̀ rí tọ́ tọ́ba àríwá ẹnìkan ni mo gbà ọ̀ràn àyàn ní zakat bí wọ́n ti pọ̀. àwọn tó pọ̀ ni wọ́n là gbà pọ́nrán yàn zakat ṣùgbọ́n àní yọ táwọn kan tó pọ̀ bẹ́ẹ̀ <laughs> wọ́n ní àgbà pọ́nrán yàn ni ṣùgbọ́n àní yọ tó bá rí bẹ́ẹ̀ àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọ́n ní ṣé kèfèrí lápò àwọn eléyìí náà àgbà àmọ́ àníyọ àwọn ètò pọ̀ jù wọ́n là ní pé wọ́n kẹfẹ́ lọ nítorí pé wọ́n gbà pọ́nrán yẹn ni àìyọ́rin ọ̀sọ̀ wọn di pòkì pípa wọn ọwọ́ pè fún ká jà wọn lógun ó pè fún ká jà wọn lógun torí tẹ bá fi lè fi wọn lẹ̀ lórí pé wọ́n pé àwọn ò ní yọ zakati táwọn gbà pọ́nrán yẹn ni wọ́n ó fi lẹ́kùn aburú fáwọn míì náà táwọn náà fi máa sọ pé àwọn náà ò ní yọ ọ zakati ma àwọn sì gbà kọ́ran yẹn ni kí ló dé táwọn fi jà wọn lógun òun náà ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìgbéǹgbà anabi sallallahu alayhi wa sallam àkú púpọ̀ nínú àwọn lárúbáwá wọ́n ní àwọn ò zakati ma. àwọn ń sọ islam o àmọ́ àwọn ò ní yọ zakat mọ́ kí ló dé wọ́n nítorí pé zakat yẹn bí ìsákọ́lẹ̀ ni táwọn sọ fún anabi muhammed sallallahu alayhi wa sallam anabi sì ti kú tá a ló fún arẹ́mà bá gbà àwọn ò ní yọmọ tó ń gbà àwọn wí báwọn abubakar ni siddiq radiyallahu anhu nígbà tó di àròlé fún anabi sallallahu alayhi wa abubakar ọfà akẹkọọrí pòun ò nígbà fún wọn láti má yọ zakat nítorí wípé zakatu ara ẹ̀sìn islam Umar radiyallahu anhu ọwọ abá Abubakar wọn ní kí ló dé tí òfin sọ pé àwọn èèyàn lógun àwọn ẹni tó jẹ́ pé mùsùlùmí ni wọn wọn ò ṣe kèfèrí sọlọ anabi sallallahu alayhi wa sallam ti sọ wípé umirtu an uqatila an-nasa. حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله ويقيموا الصلاة ويؤتوا الزكاة فإذا فعلوا ذلك عصموا مني دماءهم وأموالهم إلا بحقها وحسابهم على الله عز وجل ọlọ́run pa mí láṣẹ apa mí láṣẹ láti jà àwọn èèyàn lógun apa mí láṣẹ láti jà àwọn èèyàn níjà. láti dojú ìjà kọ wọn láti jà wọn lógun òkọ́dìn lò títí tí wọ́n fi jẹ́rìí wípé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah tí wọ́n sì tó fi jẹ́rìí wípé ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀nù tí wọ́n sì máa gbé sọ láti dúró tí wọ́n máa yọ zakat tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wá ààbò fún ẹ̀jẹ̀ wọn kúrò lọ́dọ̀ mi yẹn ni pé àní fọwọ́ bànújẹ́ àní fi kàn wọ́n àní fi kàn dúkìá wọn ma àyàfi pẹ̀lú ẹ̀tọ́ tí wọ́n bá ṣe tó lè mú wa fọwọ́ bà wọ́n àbí dúkìá wọn ìgbà náà la tó lẹ́tọ̀ọ́ rẹ̀ wa hisabuhum ala Allahi ìṣirò wọn bẹ lọ́dọ̀ Ọlọ́run tó ga tó gbangban àdìsí ìgbà tí Umar ní ìdíbà nàbì lọ sọ bẹ́ẹ̀ kí ni wọ́n fẹ́ pa wọ́n sí àwọn eléyìí ti gbàgbọ́ Abubakar radiyallahu anhu ọwọ́ ni sórí mo fọlọ́wọ́n bá búra la'uqatilanna man farraqa bayna as-salati waz-zakah mo fi ọlọ́wọ́n bá búra pé màá ja gbogbo ẹni tó fẹ́ ya zakati kúrò lára sọ̀lẹ́ àti màá ja lógun tí ẹ̀yin ọmọ yìí pé azakatu shaqiqatu salah pé zakaatu ọmọ àyà ọmọ bàbá sàn láti ní wa kò ya. gbọ́dọ̀ yà. tó báyìí allah radiyallahu anhu ó ní báyìí lọ́lọ́run ti ṣípayá ọkàn Abubakar sí pé kọjá àwọn lógun kò pẹ́ kó tọ́lọ́run ti fi hàn èmi náà ni bí gbogbo wa náà ṣèjọ́ darapọ̀ já àwọn èèyàn yẹn lógun nù kó tó di kí wọ́n padà sí ẹ̀sìn Islam kódà Abubakar radiyallahu anhu wọn ni wàlláhi law mana'uni anaqan كانوا يؤدونها إلى الرسول صلى الله عليه وآله وسلم لقاتلتهم على منعها mo fi ọlọ́run ọba búra ipe tí wọ́n bá fi lè kọ̀ láti mú abo ewúrẹ́ abo ewúrẹ́ wá ní zakat tó kí wọ́n máa yọrù rẹ̀ fànàbì sallallahu alaihi wasallam wọ́n ti torí fànàbì kú wọ́n sì ń yọ gbogbo zakat àmọ́ wọ́n fi abo ewúrẹ́ wọn fò pamọ́ wọn mú wa màá dà wọ́n lógun torí ẹ̀ kó ṣe hàn sí àwọn sọ̀hábà yòókù pé orí òdodo ni Abubakar wan bẹ́ẹ̀ ni anabi sallallahu alaihi wasallam ó ti kó àwọn ọmọ ogun jọ ó sì kó àwọn nǹkan ìjà fún wọn láti ṣe ìpalẹ̀ máa ti lọ bá wọn Banul Mustaliq láti lọ jà wọn lógun ìgbà tí ìròyìn dé wọn bá nàbì sallallahu alaihi wasallam ike wọn kọ̀ láti yọ zakati kó tí wọn hàn sáà pé ìròyìn tó wá bá wọn òfútù fẹ́ tẹ ẹrọ ni o ẹni tó gbéròyìn wa kò sódodo àmọ́ nàbì ti pinnu láti jà wọn lógun eléyìí túmọ̀ sí pé tá a bá rà àwọn èèyàn kan tí wọ́n pọ̀ tí wọ́n sọ pé àwọn ò yọ zakati táǹsì ń lò jọba ẹ̀sìn Islam ọtọ́ lábẹ́ òfin pé ká gbógun lọ jà wọn fún lè bá yọ zakat wọn. hadithi umirtu an uqatila nasi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ò gbọ́ yé sì ń túmọ̀ ẹ̀sìn islam ní tukutu látàrí rẹ̀ kọ́dà lómìn ó sì torí àìgbọ́yé ó ń pè ẹ̀sìn islam ní ẹ̀sìn jàgídíjàgan ní ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ ẹlòmíì ọ̀wẹ̀ nínú àwọn mùsùlùmí ó nítorí kí àwọn ọ̀dọ́ ẹ̀sìn Islam wọ́n mọ̀ máa tú ẹ̀sìn Islam ní tùkùtù àwọn ní láti sọ pé àdìsí yẹn kò tiẹ̀ sí àfọpọlọ gbé kalẹ̀ ni pé kìí sànàbì lọ sọ kìí sì sànàbì lọ sọ àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ wám tó gúnrégé kọjá sísọ. So tí ò láàyè ń bì kankan ó lọ sí ajẹ́ pé nǹkan dà dé sí lam ó dájú pé nǹkan kan dà dé sí lam àìlágbọ́yé ìní ń dà wọ́ lam àwọn olùmọ̀sí sọ yìí pé wa kam min aa'ibin qawlan sahiha wa aafatuhu min al-fahmi as-saqim wọ́n ní àìmọye èèyàn ni wọ́n máa bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tí wọ́n sọ tó dọ́gba tí wọ́n máa pọ̀rọ̀ wọn dọ́gba ọ̀rọ̀ wọn ṣe déédéé àrùn tí ń dùn láàmú ní ń dà láàmú àrùn àgbáyé tá a náà ṣe ní ń dà láàmú tòyá wà fẹ́ sọ àárẹ̀ tiẹ̀ di ti gbogbo ara yé pété yìí náà máa wíru tó wí kẹkẹ máa yanu kẹ máa pàdé láì nítumà akramakumullah ẹjẹ agbáde sì yẹ o anabi sallallahu alaihi wasallam sọ pé umirtu an uqatila an-nas hatta yashhadu an la ilaha wa anna muhammadan rasulullah títí dé parí àdéhùn ọlọ́run pani láti láti ja àwọn èèyàn gbogbo èèyàn lógun torí alifu alam tó wà ń bẹ̀ wọn lẹ́lẹ́ sọ̀rọ̀ kìlìtẹ́sì ọ̀kárí gbogbo gbogbo èèyàn lápapọ̀ ọ̀n pami láti kí n ja wọn lógun ìgbà wo lógun ó tó di pé rodò lọ́ọ́ mú mi àti ẹ̀ṣọ́dún an la ilaha illallah títí tó fi jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah wa anna muhammadan rasulullah àti pé anabi muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni wa yuqimu salata wa yu'tu zakat tó sì máa yọ tó máa gbé sọláàtì dúró tó máa yọ zakat. anabi sọ bẹ́ẹ̀ òdodo ni àdìsí tó sì fẹsẹ̀ rìn lẹ́nu kánabi ò tó kú anabi lẹ́wọ̀ oògùn kan ẹ̀wọ̀ oògùn yìí ìgbà tó kú ọ̀dọ̀ yahudi kan lọ wà yahudi ẹ̀sẹ̀ mùsùlùmí àwọn ẹlẹ́sìn jù kí ló dé yahudi yẹn ń ta oúnjẹ anabi sọlá àṣẹlá wa ara àwọn oúnjẹ lọ́dọ̀ rẹ̀ anabi òróró san ńlọ́fà ló fi fi aṣọ ogun rẹ̀ ẹ̀wọ̀ ogun rẹ̀ ó fi dógò pé ńgbà tí mo bá tó rówó sáárọ̀ ń gba ẹ̀wọ̀ ogun mi padà. ànábì náà ló sì sọ pé umirtu an uqatila nas ọlọ́pàá mi láṣẹ pé kí n jà àwọn èèyàn lógun kí n jà àwọn èèyàn lógun jíjà lógun ó lè bí àmọ́ kì í ṣe dandan kíkú ọ̀sẹ̀lẹ̀ ìjà yàn lógun ó lè padà já sí kú àmọ́ kì í ṣe dandan kíkú ọ̀sẹ̀lẹ̀ nínú pàǹjagun ẹlòmíràn nínú pàǹjagun ẹlòmíràn kẹsẹ̀ sẹ́yìn nínú pàǹjagun nígbà mi sẹ́yìn mi. ọlọ́run pa mí láṣẹ kí n jàwọn èèyàn lógun torí bí sábà bisọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ máa ti ń jàwọn èèyàn lógun yóò bẹ́ nínú wa ń tẹ́lẹ̀ pé àwọn mùsùlùmí gan lórí pa yóò bẹ́ nínú wa ẹni tó ṣe pé àwọn mùsùlùmí ló ṣe léṣe yóò bẹ nínú ẹni tí ò ní rí wa gbèsè yóò sì bẹ nínú ẹni tó ẹsẹ àwọn alápá yóò bẹ nínú ẹni tó ẹsẹ pípadà àwọn nìkan lọ́wọ́ ẹ̀rọ ẹ̀rọ ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah kọ́lù pé yé wa ṣẹ́gẹ́ màdí sí Usama ìgbà tí Usama tó fẹ́ pa káfìrí kan kí ni káfìrí wí ashhadu an la ilaha ó sì tún pa wọ Usama lẹ́yìn la ilaha illallah àtọ́sọ wọ anabi sọlá ó wí torí ìbẹ̀rù ni ìbẹ̀rù kí n má pa ni ṣé ó ti fi ìdàrú fi lá ọkàn rẹ̀ ọmọ pé torí ìbẹ̀rù ló ṣe wí báwo ló ti ṣẹṣẹ lẹ́yìn la ilaha illallah àjọ̀dúnlá òkè yà. nítorí ẹ̀yin ti mọ̀ yín pé tá a bá gbọ́ ọmọ àyẹ ẹni létí ọmọ bàbá ẹni ò ní rí ni kọ̀họ̀ àsìkò tẹ́ ń bá ń sa eléyìí tẹ́ ń dá eléyìí tí ìgbà ń kájà ẹlòmíràn kékeré ẹ dákun kí lásán para wa sí rí ẹ gba islam náà ẹ la bóòlù ẹ ya islam yẹ kan àti fẹ́ àti gbà máa ṣáàdà fún islam. so bẹ́ẹ̀ ni akramakumullah torí ẹ̀ ọlọ́run pa mí láṣẹ kí n jà àwọn èèyàn lógun Madina. káfìrí ni kí á ló dé tó fi sẹ́kù tó wáyé pé ìtumọ̀ rẹ̀ lọ́lọ́fin ni pé ọlọ́run ní kí n pa ọ́ tẹ̀sí káfìrí kan ní sẹ́kù láyé ọlọ́run ní kí n jà wọ́n lógun ọ̀dà ṣé tabaka ti rí àwọn káfìrí àkàn máa pa á bá àwọn jagun náà ni rárá rárá anabi sallallahu alaihi wasallam tó sàlàyé náà àdé sí mi ó ní ńgbà tó ń rán àwọn ọmọ ogun kí wọ́n lọ jagun ó ní lílọ lẹ́ yìí o tẹ́ bá dán ẹ pe àwọn ọ̀tá yín sẹ́sìn islam ìgbésẹ̀ àkọ́kọ́ ni. tẹ́lẹ̀ lè gba islam sọ̀rọ̀hùn màálẹ́kùn wàhálẹ́yìn màálẹ́kùn. ajẹ́pẹ́ gbogbo ń tẹ́ ẹ nílẹ̀tọ̀ àwọn náà ti nírọ̀ ẹ̀tọ́. gbogbo ń tọ́jú ọ̀ràn yẹn lórí yín ó ti dọ̀ràn yẹn lórí tiwọn náà. mùsùlùmí kan èmi ti pẹ́ ń bẹ̀ àná nìwọ́ wọ islam kò pé kọ́ ọlọ́lá ju ẹni tí ó ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá wá kọ̀ láti gbọ́ kí wọ́n gba islam àjẹ́ ike ọ̀sọ̀ fún wa wípé wọ́n máa san jizya ẹ sọ fún wa pé wọ́n máa san jizya ẹ sọ fún wa pé wọ́n máa san jizya òun náà ló wò lù owó òlù tí káfíìrì ọ̀ máa san fún ìjọba islam wípé òun fẹ́ máa gbé abẹ́ ìjọba islam sẹ́mi kọ́ láwọn ò ṣe islam. islam ọkàn ìgbésẹ̀ kejì tẹ́ẹ̀bá ti gba islam kò sí wàhálà ẹ máa sanwó òòlù fún ìjọba islam sẹ́mi pé káfíìrì ọmọ gbàrin wa nù torí pé wọ́n ń sanwó ìlú eléyìí ò ní jẹ́ kátàkù wọn wọn láwọn ò ní sanwó fẹ́yìn ewu sanwó òòlù fẹ́yìn ewu fọwọ́ mùsùlùmí nì torí pé ọmọ gbàgbé ìjọba islam wọn láwọn kọ́ anábìíní sábà tún wá kọ́ ẹlẹ́kẹ̀dì yìí ẹ wá wá àtìlẹ́yìn Ọlọ́run láti jà wọn lógun ìgbà náà ló tó wá kan umirtu an uqatila nasa wọn rò pé yé wa ìdí nu tó fi jẹ́ pé Yahudi ń gbé Madina Ànábì tún rajà àwìn lọ́dọ̀ rẹ̀ nítorí pé ń kí ni fẹ́sìn Islam ń sanwó òlu fẹ́sìn Islam jíríà ti ń san yẹn ló fún lẹ́tọ̀ọ́ láti máa gbé Madina tó eléyìí ni túmọ̀ ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tọ́ tọ́ba wa jẹ́ ipe ìyẹn tó bá yẹ fáwọn èèyàn púpọ̀ lọ́kọ̀ láti yọ zakat á já wọn lógun tó bá jẹ́ pé èèyàn kan ní kọ́ èèyàn kan lọ́kọ̀ láti yọ zakat àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọ́n ní àgbà lọ́dọ̀ rẹ̀ ń tú láti ẹni tọkọ̀ láti yọ zakat àgbà lọ́dọ̀ rẹ̀ ń tú láti. tọ́ba ní àgbà lọ́dọ̀ rẹ̀ ń tú láti bó láti gbà náà bó láti gbà sí àwọn la àmọ́síláṣí láàlọ́ ọba ńlé aláàjì ẹ yọ zakatu àwa tí wàá wá láti wá gbà lọ́dọ̀ yín tú láti ẹ ìwọ ń yìí tó wọ́n jẹ́ èló kí <laughs> so ẹ mọ̀ pé tí ó bá ti síjọba ẹ̀sìn Islam nǹkan púpọ̀ lẹ́rìí táwọn èèyàn ń pàtì wọn ò ní ṣẹ̀sìn bó ti tọ́ wọn ò ní ṣẹ̀sìn bó ti yẹ torí ẹ̀ lónìí sẹ́nìkan bá kọ̀ láti yọ kò sí nǹkan kan tá a lè ṣe sí o wáàzí làwọn lọ sí àfọ̀rọ̀ ọlọ́run àfi dẹ́rùbà kọ́rántì àtúbọ̀tán kọ́nà tí pọ́n òun kọ́bọ̀ wáyé òun ní mú kankan lọ́jọ́ tó bá ń lọ kẹ́ ẹ yọ ló pé yín o tẹ́ bá ti bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́n bá nílò yọ gbọ́ yọ gbà àmọ́ tẹ́ bá ní lálá tí ọba gba kùmà yọ gba kóńdó ẹni tọ́wọ́ rẹ̀ bá lè dún ẹnì kejì jù yóò fìyà jẹ o so alágbára eléyìí lónìí tíjọba Islam bá wà wọ́n sì ṣe àwọn olùmọ́ni ǹjẹ́ ẹnìkan tọ́ba wa kọ̀ láti yọ zakat àti sàlàyé tọ́ba ní òun ọ̀gbà ìpara islam ní zakat kèfèrí ni ó lóun gbà ìpara islam ni ṣùgbọ́n òun ò ní yọ ìyàpọ̀ ẹnu ń bẹ láàrin àwọn olùmọ̀ pé sódì kèfèrí àbí òdì kèfèrí ṣùgbọ́n sọ pé àwọn ẹni tó wọ́jù nínú àwọn olùmọ̀sọ pé ó ti di pòkì ṣùgbọ́n àní pé ń kèfèrí. Abdullah ibn Shaqiq oníkanna ashabu rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam la yarawna min al-a'mali shay'an tarkahu kufr illa as ó láwọn sàhábà nàbì sallallahu alayhi wa alihi o ò rí kankan nínú àwọn asẹ́tìǹgbẹ́ ní ẹ̀sìn islam pé téèyàn bá fi sílẹ̀ ó sọ̀yàn di kèfèrí bíi sọ̀láàtì téèyàn bá fi sọ̀láàtì sílẹ̀ ó di kèfèrí o kọ́ ló ń sànù wa. Abu Ayyub as àwọn ni tarku sọ̀láàtì kufrun la takhtalif fi kápá sọ̀láàtì tìkálà àti kèfèrí lónítọ̀hún máa ṣe ìyapa ẹnu lórí eléyìí o ẹnu àwọn mùsùlùmí kò lórí eléyìí ìdínú ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa ẹ̀rú ọ̀mọ̀ àbàyàn fún wa ẹ pera ẹ mùsùlùmí àìsí lọ ẹ pera ẹ mùsùlùmí àìsí sọlẹ́ẹ̀tì orúkọ lásán kọ́ làá Islam àfi kẹ́ ẹ sojú sí Ishaq ibn Rahuya ó ẹnu gbogbo olùmẹ̀sìn Islam kò lórí pé téèyàn bá pa sọ̀láàtì onítàn di kèfèrí pàápàá jùlọ ẹni tó bá pàtì tọ̀húdàn nítorí pé kò gbà pé ń bẹ nínú Islam ṣùgbọ́n ẹni tó bá fi sílẹ̀ kẹsẹ̀lẹ̀ ni wọ́n tahawunan nítorí òròjú ìyàpọ̀ ẹni tún wà láàrin àwọn olùmọ̀ lórí lẹ́yìn Ahmad ibn Hanbal olódì kèfèrí Malik àti Ash-Shafi'i àti Abu Hanifa àwọn pé kèsèkèsè pòkì bó ti jẹ́ táwọn náà sọ pé Malik àti Shafi'i wọ́n sọ pé apá àmọ́ apá haddan la kufran Ahmad ibn Hanbal wọ́n lọ apá kufran apá ti di kèfèrí hmm. ilé ìtumọ̀ pé tó bá gbérú ọ̀rọ̀ tí Ahmad sọ yìí á bá lò láwùjọ wa èèyàn tí ó ṣẹ́kù ládùúgbò kan wọ́n mójú ara wọn kìí mà sí pé èèyàn ti pa sọláàtì tì tó sùn kan ni wọ́n ń sọ sọláàtì ẹ̀yọ̀ kan kí ló dé tó ṣe àṣùbà làwọn fẹ́ àbí òye ọ̀rẹ́ olú ẹ à ọ̀rẹ́ lọ sí kò sí lọ sí kò sí ọ̀rọ̀ àmú ni ẹ sì máa ń gbé sọ ma ń fi èèyàn bíi mẹ́wàá jófin kò sí tàbí ṣùgbọ́n pé mọ́ṣáláṣí ọmọ ọkùn dé títí torí kò sẹ́ńtọ́ fẹ́ kú iná Uthman radiyallahu anhu ti sọ pé inna Allaha la yaza' bis-sultan ma la yaza' bil-Qur'an ọlọ́run a máa fi jọba a máa fi gbà nǹkan lọ́dọ̀ àwọn èèyàn ní nǹkan tó ṣe pálí kùránì lásán àlè fi gbà lọ́wọ́ wọn. àmọ́ sọ pé zina ọ̀tọ̀ haramu ni zina ó lẹ́yìn tó bá ṣe zina tó bá jábílẹ̀ kọ́ wọ́n sọ lóko ní. ẹni tó sì jọ magi yóò jẹ gbọgán ó tún gbé jẹ fọdún kan wọn máa sọ pé lọ máa ń tọ́ nsọkọ kan wa eléyìí káwọn máa ṣe ń ta wọn. àwọn tíjọba bá jẹ́ ìjọba ẹ̀sìn Islam lẹ́kàn mú yàn méjì pẹ́rẹ́ wípé wọ́n ṣe zìnnà tó kí ìwádìí ó fi hàn wípé wọ́n ṣe zìnnà yìí lódodo ti ṣẹ̀ríà nìbàdàn kọ́ wá kéde pé ẹni bá lásìkò láti wòran o kí wọ́n dúró ìran kan wà tọ́wọ́ fún gbogbo ẹni bá lásìkò láti wò lọ́wọ́ ah! sì di kí wọ́n bá mú wọn lọ láti láàyè kan tá a ṣe bẹ̀rù tọ́jú bẹ̀lẹ̀ jẹ́ wọ́n máa gbà tí wọ́n máa bọ́nu gọ́tà wọ́n kà mú dẹ́mbẹ́ pẹ̀tọ̀ lágbájá àti lágbájá yòó amú pé wọ́n ṣe zìnà lẹ́yìn ìwádìí ìjìnlẹ̀ àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí ò lábòsínú àwọn gaara dẹ́rì wọ́n jẹ́wọ́ pé àwọn ṣe zina òfin ọlọ́run sì ní pé abilékọ tó bá ṣe zina kọ́ pa nígbà tó sì dájú pé abilékọ làwọn méjèèjì ìdájọ́ ọlọ́run tó ní ká pa wọn àwọn amùsẹ̀ lórí wọn wọ́n lè ṣọ́dọ̀ àdàbọ̀hùnmá pa ìtọ́tún mílíọ̀nù ọyẹ káwọn kan náà mùsùlùmí kó lójú wọn àfa sábà fi lè bẹ wọn lórí níwájú ọgọrọ èèyàn. wọ́n tó gbé pọ̀ ẹnìkan tí àdìí zina ma ẹni tó ti déètì ẹnìkan kó àwọn pàdé rọlẹ̀ ọmọbìnrin ò tí gbọ́ tọ́sẹ̀lẹ̀ àmọ́ sojú ọmọkùnrin lọ́jà ara lónìí à nǹkan ṣe wọ́n àti ìgbọ̀ ọ̀rọ̀ gbẹ́lẹ́gbẹ́ ìgbẹ́lẹ́gbọ̀ ọ̀rọ̀ òṣìṣẹ́ ń bẹ̀ ń sílẹ̀ dákúmọ́ kò bá mi dídí rẹ̀ ọ̀rọ̀ ni àbí bí okùn tí wọ́n fi so màálù nítorí kí ni eléyìí ti hàn létí àti tí na làwọn olùkọ́ ti sọ pé haramu ni zina haramu ni zina èèyàn mélòó pati ọgọ́rùn èèyàn ní pati torí ẹ̀ ló ti ìjọba Islam bá wà ọ̀pọ̀lọpọ̀ aburú tẹ́rí ti ń kò ní sẹlẹ̀ kò ní ìbàlẹ̀ ọkàn tó sì lágbára yọ nítorí pé ọdọgba ó náà ní pé sẹ́nìkan bá fi lè pàtì tọkọ̀ láti yọ tí ó sì sepò se kèfèrí sí ọgbàgbọ́ para Islam ṣùgbọ́n kọ̀ láti yọ á sọ pé kìí ṣe kèfèrí ṣùgbọ́n ti di pòkì àwọn á ní pé ńgbọ̀ ti di pòkì yẹn ọlọ́mà ọlọ́màjẹ á gba zakati lọ́wọ́ rẹ̀ ní á gbà lọ́wọ́ rẹ̀ ní túláàsì kọ́nà. eléyìí ǹjẹ́ tàbá wá dé pa gbàlọ́ rẹ̀ ń túláàsì ṣé bàbá mi tún wà tó ra sí fún ṣé ìyá mi ń bẹ tuntun yẹn ká fi jẹ́ àdéhùn kan wá látọ̀dọ̀ bahas ibn hakim látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ qala qala rasulillah sallallahu alayhi wa sallam wa man mana'aha ay az-zakat fa inna a'khudhuha. وشطر ماله عزمة من عزمات ربنا لا يحل لآل محمد منها شيء رواه أحمد وأبو داود والنسائي وصححه الحاكم من يوم وعن حديث بهز بن حكيم كتاب النبي صلى الله عليه وآله وسلم قل أن تبقى لك زكاة أو أبقى لك àgbà lọ́dọ̀ rẹ̀ túláàsì wọṣọ tọrọ màlẹhìn àtúgbà ìdajì gbogbo dúkìá tó ní láyé agbẹsẹlẹ ìbáwí nù yàtọ̀ sí zakat àtúgbà ìdajì dúkìá rẹ̀ agbẹsẹlẹ azamatan azamati rabbina ilé jẹ́ nkankan tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyà nínú àwọn nǹkan tó lu ẹlẹ́bàá ẹ má wàá lérò pé àgbà lọ́wọ́ rẹ̀ ń àtúntà ìdajì dúkìá rẹ̀ ní túláàsì ẹ̀mẹ́lẹ́ rò pa àgbà fúnàbí sallallahu alayhi wa sallam lójú ayé rẹ̀ àbágbà fún àbáwọn mọ̀lẹ́bí rẹ̀ lójú ayé rẹ̀ àbílẹ̀yìn ikú rẹ̀ kálá la yahillu li ali muhammadin minha shay kò sí kankan nínú zakat tọ́tọ́ sáwọn ará ilé anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí jẹ́ ìbáwí eléyìí tó sì pé wọ́n ó sè sani tó bá kọ̀ láti yọ zakat wọ́n gba zakat yẹn tó láti wọ́n tún wá gba ìdajì dúkìá rẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n máa jẹ́ ìhánilétí àti ìbáwí fún torí tọ́lómi jọba ṣe bẹ́ẹ̀ kó lè máa máa tó ń ra gbálé kí ni wọ́n padà já sí fún sani tó bá sì létí tó bá gbọ́ kó lè bá kíra rẹ̀ lọ kọ́ má bàa ṣe bẹ́ẹ̀. akramakumullah eléyìí al-imam Shafi'i wọ́n ní zakati yẹn làwọn gbà lọ́dọ̀ rẹ̀ ní túláàsì àwa sọ pé ká gba zakati lọ́wọ́ rẹ̀ ní túláàsì nítorí pé ọ̀ràn yanni lórí rẹ̀ tí ò yọ a sì gbọ́dọ̀ gbà lọ́dọ̀ rẹ̀ tí ò bá yọ lẹ́wọ́ ká gbà lọ́dọ̀ rẹ̀ ní túláàsì ṣùgbọ́n pé sáwọn agbàdájì dúkìá rẹ̀ lọ́wọ́ rẹ̀ kọ́ máa dé ìbáwí fún ìmáàmù sọ́ọ̀tì ni èmi ò lè sọ nítorí pé kíni àwọn ẹni tó nímọ̀ nípa hadith tá a yé tiwa wọ́n sọ wípé hadith yìí fẹsẹ̀ rinlẹ̀ wọ́n sọ pé àdéhìí kò fẹsẹ̀ rìn lẹ̀ tó bá yẹ kó lọ fẹsẹ̀ rìn lẹ̀ èmi náà bá sọ ọ́rù rẹ̀ subhanallah ìdá sahal hadithu fahuwa madhhabi tí àdéhìí bá ti fẹsẹ̀ rìn lẹ̀ ó ń gángan lọ́rọ́ tèmi lọ́dọ̀ tí ẹ̀kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀mí wọ́n padà ṣèwádìí wọ́n lè kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ al nínú àdìsí anabi ni zakẹ sàrà kọtọsà anabi muhammed sallallahu alayhi wa sallam alẹ sallallahu alayhi wa alayhi wa sallam nínú ọfà ló fi jẹ pé tànàbí bá ń lọ lọ́nà rí ebi fún pa anabi ó máa anabi bíi kó ń kọjẹ ṣùgbọ́n ò kọjẹ ọkàn lè padà sílé owó àwọn mùsùlùmí kí ló dé tẹ̀ anábì sallallahu alaihi wasallam ni ẹ̀rù ń bà wọn kọ́mọ́ lọ jẹ́ ọ̀kan nínú dàbínù tó ń kó bọ̀ ní zakat kí mọ́ wọn lọ jẹ́ kọjá pé ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ fún mi àtàwọn ará ilé mi iná ni mò ń jẹyìn torí ẹ̀ anábì kì í jẹ sàrà anábì kì í gbà sàrà khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha máa gba zakat dúkìá wọn lọ́wọ́ wọn kì í ṣe pé gbàkọ́ jẹ́ gbà kó o lò haram ní fanabi muhammed sallallahu alayhi wa sallam láti jẹ zakat láti jẹ sàrà haram ni bẹ́ẹ̀ náà ni haram rẹ̀ jẹ́ lórí àwọn ará ilé anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam tẹ́lẹ̀ ìbáyé ká ṣọ́ra fún sọkúsọ ká ṣọ́ra fún wíkúwì kí wọn kà máa yánu kọ́ máa bẹnu jáde lọ́nìtúmọ̀.

nítorí pé lódodo sàárà yùn ìdọ̀tí àwọn èèyàn ni ṣùgbọ́n ọmọ tí gbèsè ayé wù sí bùkátà ló bí ká gba sàárà kìí ṣe bùkátà ló bí ká gbẹ̀bù ìpè fúnfẹ̀ ni ló bí ká gbẹ̀bù ṣùgbọ́n bùkátà ló pè fún ká gba sàárà ọmọ tí nǹkan ṣe lè lé mọ́ ọ lọ́jọ́ kan tẹ́lẹ̀ pé ma sáré sí ni so àmọ́ kò sí bí nǹkan ṣe lele má lẹ́bi tó kò sí bó ṣe lele má lẹ́bi rẹ̀ tó Allahu Akbar torí rẹ̀ o lè fi jọ anabi pé èmi fi jọ anabi ni pé mi gba sara o tó bẹ́ẹ̀ ok bóun ni wàá ti sọ pé fi jọ anabi pé ni yòókù sẹ̀dá kè sára mẹ́ ẹlòmíì ọmọ lápàlá àwùjọ àwọn yorùbá yìí ẹlòmíì ọkọ̀ máa sọ̀rọ̀ nítorí pé wọ́n fẹ́ bá àwọn kan wí fẹ́ bá àwọn kan wí pàápàá jùlọ ẹni tí wọ́n ń ṣe súnà sẹ́wọ̀n kẹ́yìn nísìnyí ẹ máa sọ́ra ẹ̀yin ò ní jẹ́ gbogbo nǹkan díẹ̀ ẹ̀ mọ́wájú àwà ẹ̀ mọ́wó kìnnìkan wà àbí bẹ́ẹ̀ kọ́ ni so àwọn máa sọ pé àwọn ti mọ̀ pé àwọn àwọn wọ̀nyí ò ní gbà ń tiwọn àmẹ́yìn ọgbọ́ torí àjẹsára lè ní ànábì mi ti jẹ́ ó ń sọkúsọ ó ń sọkúsọ búkú ànábì ìjẹsára kalla haramu ni fanabi Muhammad sallallahu alayhi wa sallam láti jẹ haramu ni fáwọn aráalé rẹ̀ láti jẹ haramu ni fún wọn láti lò ó haramu ni fún wọn láti gbà fúnra wọn. Ọdụ tẹ́ ẹ̀ bá gbọ́dọ̀ jẹ́ tẹ́ ẹ̀ bá gbọ́dọ̀ lóye lè haram so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ tán lẹ́yìn eléyìí orígun ẹlẹ́kẹ̀rin nínú àwọn Islam òun náà ni as-siyam òun náà ni ká kúrò nínú láti ìgbà tí alifájàrí òdodo bá ti yọ títí tí ó fi di kóòrùn wọ̀ pẹ̀lú àníyàn páǹsẹ bẹ́ẹ̀ láti fi jọ́sìn fọlọ eléyìí ni wọ́n ń pè ní as-siyam ẹ má bá wa pè ní as-siyam ẹ má pè láwẹ̀ àwẹ̀ ò yìí àwẹ̀ kò nítumọ̀ yìí àbí kí ni ń jẹ́ yorùbá ẹni tó bá gbọ́ yorùbá dáadáa kó a túmọ̀ àwẹ̀ ọkàn jìnnà sí nǹkan ó jìnnà sí nǹkan so nǹkan wo ló jìnnà sí náà lẹ́sẹ̀ rí pé sọ́ọ̀sì àwọn náà máa ń dáwẹ̀ àbí wọ́n dá kọ́dà àwọn babaláwo wọn náà sọ pé ó ń dáwẹ̀ fún kọ́sítọ́mà so tẹ́bẹ́ẹ̀tì wo kìí ṣe ntọ́lọ́nfin nàbì Muhammad sallallahu alaihi wasallam là ń pè ní àwẹ̀ àwẹ̀ àwẹ̀ ẹ rí i pé àwọn tó ń ṣe sọ́ọ̀tì nìsín ó lè sọ pé àwẹ̀ rẹ ni pé fọ́nrìdẹ́dẹ́ méje wọ́n sọ fún wa kókó mẹ́jọ pé àwẹ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ so àmọ́ nínú Islam àṣeyà olónìtumọ̀ tó bá yẹ pé àwẹ̀ bá túmọ̀ síbẹ̀ máa fún ẹ lẹ́bùn táwa awùsọ tó ka gidi hari àwẹ̀ la bàbá wa ti pè bàbá yín wò bàbá yín ànábì yín olúwa bàbá wa pè bàbá yín wò kílẹ̀ ọ̀run kílẹ̀ ọ̀run gan kílẹ̀ ọ̀run ẹ fún mi táwọn ti sọ fún un kí ló dé tẹ̀ ń pe zakati ń sàkà ẹ̀ sì wó kọ fóònù náà náà àjìmọ́ ẹ̀ wó kọ fóònù náà irọ́ lásán Islam tó mú wá àwọn ọ̀mọ́kọ wa kó tó di pé dé tó yàn bàbá ńlá rẹ̀ ṣe mùsùlùmí àbí mùsùlùmí ló dúdú à ẹ̀ dáhùn ọ̀ràn rẹ̀ yàn ṣé mùsùlùmí làwọn eléyìí nígbà tí islam dé àwọn terminologies tó mú wa lọ́wọ́ àgbà ọ̀ma ẹ̀ máa dá pé sọ láti tẹ́lẹ̀ ni àdúà ṣùgbọ́n nígbà tí islam dé olóògbé ọ̀rọ̀ tó wọ́ tó fi jẹ́ pé islamically tó máa ti sọ pé sọlá kò túmọ̀ fáwọn àlásán máa ọ̀sìyàn ó tà lédè lọ́rùbá tẹ́lẹ̀ ṣùgbọ́n bàtí ìsìláàmù dé tó gbé ọ̀rọ̀ ó di sìyàn kọ́ọ̀s. àwa ní ìsinyìí báyìí láti bó síbò gbola tí wàá wọn àwọn sagidi tara yín jẹ dànù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ pé báyìí la ṣe báwọn bàbá wa yẹn unchangeable ti ń dọ̀pọ̀lọpọ̀ láàmú ní ala umma wa inna ala atharihim muqtadun nínú ara mi muqtadun. Ah, báwọn bàbá bàbá bá ní táwọn ò kunu tiẹ́ ti jẹ́ ẹ̀ ká máa ṣèwádìí náà ká máa ní ti sábà lọ kẹ́kọ̀ọ́ rẹpẹtẹ ọdụn ọdún ọdụn a àwọn náà gbogbo ẹ duplicate náà ni duplicate náà ni duplicate ṣé islam ọ̀ àlọ́ wa kí ni gbogbo ẹ tá a kọ́ nígbà tí mo wá dé èmi ọ̀fẹ́ takò yín ìfẹ́ sọ pé níta ẹ̀sọ̀ àbí òye ah, kí ni kí máa lónìí àbí gbogbo bàbá ti wí náà ni so torí ẹ ló ṣe jẹ́ pé àwọn olùmọ̀ràn sọ fún wa pé tó bá pé torí ìtara wa lásán la bá fẹ́ kẹ́kọ̀ọ́ kò yẹ kéèyàn kọjá marhalatul mutawassita ó ti kẹ́kọ̀ọ́ nípa bó ṣe sin lọ́wọ́ bó ṣe ṣe gbogbo nǹkan àmọ́ òun ti lọ wájú òun ti lọ wájú ó ti máa mọ̀ pé òun ti mú tàlómà òun ti mú mọ́rọ̀ ara rẹ pé ọgbọ́dọ̀ jẹ́ ni tí ó tọ̀mọ́lẹ̀ fáwọn àlómà tí wọ́n fi ríran ọtẹ̀mọ́lẹ̀ fáwọn àlómà tí wọ́n fi ṣẹ̀sìn bóyá wọ́n bá ti ṣe ń fẹ́. torí ẹ̀ ẹ ká máa pẹ́ sùyà torí pé àwọn ò ní ìtumọ̀ sùyà mu rárá rárá rárá kò ní. so ká jìnnà sí nǹkan kan làwọn ẹ̀ ń lè túmọ̀ sí léde Yorùbá ṣùgbọ́n kì í ṣe jìnnà sáwọn tí Islam sọ sùyà mu tọ́lọ̀ wọn bá wí ló ní ṣùgbọ́n o nǹkan kan ti mọ́ ọ lẹ́nu oníwíbọ̀ ti pẹ́ yẹ́sì o má lè fi ilẹ̀ ń gbà kan náà àmà gbìyànjú àmà gbìyànjú nísìnyí ìgbà táwọn ń kọ̀wé táwọn ń kọ̀wé gbogbo òwe tá a kọ tẹ̀ táwọn Saudi gan máa sọ máa spread náà máa gbogbo àwẹ̀ irun àwẹ̀ irun àmọ́ ńgbà tí ìwádìí tún dé so èyí táwọn bá tún tẹ̀ ní àníṣọ àwẹ̀ àníṣọ ọ̀run ma nítorí pé bẹ́ẹ̀ náà ni pẹ̀lú ìjọba wa kọ́lọ̀ tó fi mà wá wàláhu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an màtá kọ́lọ̀ wọn bá yọ ajáde nínú àwọn ìyá wa olóòtú ni wọn máa kankan tẹ̀lé túmọ̀ sí pé aláàfíà ń bẹ fún wa nínú pé ká máa pe nǹkan eléyìí tá àrò kọ fún tó ṣe déédéé rẹ̀ nínú èdè wa kátó bí Islam ṣe pé kásìmí. ẹnìkan á gbé ńgbà tẹ̀ ń sọ báyìí kí ló dé tí wọ́n á ní náà ní kò ṣe change ṣùgbọ́n kí yìí ẹni bá ti sọ pé ọlọ́run bò nítumà ọ̀gbẹ́ ìsìlámù yìí wọ́n máa ń perú wọn ní jàmíyà torí pé àwọn jàmíyà àwọn sọ pé gbogbo orúkọ ọlọ́run yẹn kò nítumà torí rẹ̀ sami'un bila sam'in basirun bila basarin alimun bila ilmin a'udhu billahi minash shaitanir rajim kufr àwọn jàmíyà sọ pé orúkọ bò nítumà ahlu sunnah wal jamaa'ah wọ́n sọ pé gbogbo orúkọ kọ̀ọ̀kan nínú orúkọ ọlọ́run ló ní ìtumọ̀ ìtumọ̀ sì ní sifat ìtumọ̀ yẹn ní sifat torí Allah òun náà ní al-ma'bud Allah òun ní ma'bud òun ní ma'budun ẹ mọ̀ pé nínú Allah àwọn àti mọ́sífà kínní al-uluhiyya ẹni agbọ́dọ̀ sìn lódodo. ẹni tá a gbọ́dọ̀ sìn lódodo lédè yorùbá nígbà a sọ pé ní ọ̀hún lórí wa báwo wọn bàbá ńlá yorùbá bá lọ́lọ́hún lórí wa àwọn wà fi kún ó lórí wa pé ká sìn ọ́ ìdí táwọn náà fi ń pè lọ́lọ́run wa bẹ́ẹ̀ à ní pè torí mùsùlùmí kò ní ọlọ́run báwo à ń sì kí ló dé fi sọ pé ọ̀lọ́ ó ní ìwọ̀ lórí ìwà pa sùn so báyẹn so alùsùnà sọ pé gbogbo orúkọ ọlọ ló nítumà ẹni bá rọpọ́ kan nínú orúkọ ọlọ́run ò nítumà so àìmọ́ kò sí kò sí eléyìí jẹba ọ̀sìyàm ni la'allakum tattaqu aṣọ sùyàmù lọ́ràn yẹn lórí yín gẹ́gẹ́ bá ti ṣe ṣe lọ́ràn yẹn lórí àwọn tó ń ṣíwájú yín kẹ́ ẹ lè bàjẹ́ ni tí ó máa páyà Allah. bákan náà anabi sallallahu alayhi wa sallam nínú hadith abdullahi bin umar wọn yẹ islamu ala khams anabi dárúkọ sùyàmù bẹ hadith jibril wọn dárúkọ sùyàmù níbẹ̀. tó tí mi bá bẹ́ẹ̀ bá pọ̀ láti jẹun téèyàn kọ̀ láti mu téèyàn dínà sí ìbálòpọ̀ láti ìgbà tá ìfájà rí òdodo ti yọ tó fi tóorùn wọ̀ àmọ́ kò dàníyàn kí la rí sí ṣé sùyàmù tọ́lọ ní ká sẹ́nu ó fi àjẹra rẹ̀ wọ́n sì máa ń pààyàn láṣẹ bẹ́ẹ̀ lábẹ́ ìtọ́jú èèyàn páàrẹ̀ ń sèèyàn ẹ má jẹ o ẹ má mu o ìtìnà sí àwọn yín o ẹjọ́ jẹ́ pé bóyá ọwọ́ alẹ́ nìkan lẹ́ẹ̀ máa fóúnjẹ yín sí o lọ́ba di pé e ń fìyà jẹra rẹ̀ láì jẹ́ pé ń gba láàdá àwọn tó bá pé bí òsè ní jẹ bí òsè ní mu bí òsè ní bá obìnrin rẹ̀ lò tí ò ní sí ìbálòpọ̀ láàrin rẹ̀ àtọkọ rẹ̀ lọ́ba pàníyàn sí kò bá di pé kíni yóò máa gba láàdá lọ́dọ̀ Allahu Rabbul Alamin. òun náà gẹ́gẹ́ bíi azaka ọdún kejì lẹ́yìn hijra anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́run ṣe lọ́ranyàn ṣáájú ogun Badr ẹnikẹ́ni tó bá sọ agbọ̀nbi tó ti jẹ́ mọ́tò hìt la fẹ́ mu ẹnikẹ́ni tó bá sọ yìí pé ọ̀sùnyàm kò sínú islam kí ni ìdájọ́ rẹ̀ ó di kèfèrí kọ́lọ̀ ń dákun kọ́ mọ́ yà wá kèfèrí ẹnìkan wá ní ara islam àmínú ìníṣe o tọrọ lọ́n náà sọ bá a kà <laughs> ẹnìkan èmi ò ní ṣe sùyàmù torí ọlọ́ǹgá rí i pé sẹ́ ẹ̀bírí sókè mò ń ṣe àgbè búlọ́ọ̀kù àgbè wọn ti pè ẹ kílà ẹ máa pè àgbè kankan àgbè gbogbo kílà ọlọ́mọdé wọn bí wọn lọ ṣubú <laughs> eléyìí tọkọ láti sọsọ yá ó sì gbà pé ń bẹ ẹlẹ́sìn sáàm ó di kíni ó di pòkì sẹ́lẹ̀yìn máa ń pé ọ̀rọ̀ ti zakat ẹni tó gbà para Islam tọkọ láti yọ a sọ pé ó di pòkì.

àwọn nǹkan kan wà tó yẹ pé nínú òfin ẹ̀sìn Islam wọn sọ pé bàwí báyìí pàtó ilé ìsìnfẹ́ ni tó bá ṣe gbogbo wa sì gbà pé àìdáa ló ṣe wọn fi sílẹ̀ fún tí adájọ́ ìsìn Islam bá rí òní wọn ń pè ní ta'zir ìyà tí wọn fi hàn létí ìyà tí wọn fi hàn létí ìdí nu tá a fi sọ pé ńgbà tí ò ti sí nǹkan kan lákọọ́lẹ̀ nítòsẹ́kù ní ìsinmi kádájọ́ wo kí ni a lè fi bẹ́lẹ̀ ìwé náà rí bí kí wọ́n ní kí wọ́n nà ní ẹgbẹ́ ogun àmọ́ kìí ṣe lẹ́yìn àwọn èèyàn o bí ká parí àṣùbà ni sí pé ẹnìkan bẹ tá a fẹ́ àbí so wọ́n kàn tẹ sórí tébù ni wọ́n fún ní ẹgbà wọ́n bá di lọ́la kọ́ má ṣe yà lónìí kọ́ jẹun kọ́ jẹun pín tó ti pé kò ní ládàá tó ní o àmọ́ kò gbọ́dọ̀ tún jẹun eléyìí jẹba alhajj orígun kani nínú orígun ẹ̀sìn islam ó ń gángan lórígun ẹlẹ́karùn-ún ọlọ́ni walillahi ala nnasi hijjul bayt man istata'a ilayhi sabila man kafara fa inna allaha ghaniyyun 'anil 'alamin ọlọ́run ọba ṣe hajj lọ́rùn àyàn lórí gbogbo èèyàn ṣùgbọ́n man istata'a ilayhi sabila ẹni tó bá ní ìkápò jọ́nà àti débẹ̀ nínú wa àjẹpẹ́ nínú ẹni tó ní kápá àti débẹ̀ nínú wa automatically gbogbo mùsùlùmí kọ́kọ́ wọ bẹ́ẹ̀ nítorí pé káfíìrì kò sáyè fún láti lọ sí hajj yàtọ̀ sílẹ̀ yẹn ìsìnkọ́ towó ìkápá àlàáfíà àti kí ojú ọ̀nà kó fi hàn lọ́kàn balẹ̀ tọ́ hajj yìí báyìí ngbàtà nàbì sallallahu alayhi wa sallam tóní yá ayò hànàs inna Allaha qad kataba alaykum al-hajj fahujju ẹ̀yin èèyàn ọlọ́wọ́ bá ti ṣe hajj lọ́rọ̀ àyàn lórí yín ẹ lọ́wọ́ ṣe àwọn bá ní amin ya ni ìwà ànábì ànábì ọ̀daràn ó ń béèrè tún béèrè ó tún béèrè ànábì ọ̀sádàn ó tún béèrè ìgbà tó ṣe sáà lànàbì wa ni rárá o ẹ̀kan náà ni àmọ́ tó bá yẹ mo bá dáhùn nígbà tẹ̀ ń tẹnu ma pé ni ni ni ọlọ́run ọba ṣe agbára yín ìbá sì ti kà á ẹ̀yin àwọn onísìn ẹ̀kan láàrin ìgbésí ayé wa ni ṣé ẹni tó pọ̀ jù nínú wa ló ti ṣe hajj ni abẹ́ni tó pọ̀ jù ni ó ti ṣe ẹni tó pọ̀ jù ni ó ti ṣe kọ́ọ̀fì gbogbo wa bá lágbára rẹ̀ náà ní sìn fún òun lè gba gbogbo aláìka lọ sí nítorí ó ní iye èèyàn tí àyè yẹn lè gbà lákòókò kan náà torí ẹ̀ ẹ̀kan láàrin ìgbésí ayé ìní hajj jọ̀ràn yẹn lórí mùsùlùmí tọ́ téèyàn bá wá jẹ́ pé ọlọ́run bóyá láṣìírí lọ́dún yìí ẹ má dájú dọ́dún tí ń bọ̀ torí àmọ́ tó lè ṣẹlẹ̀ sí wa kó tó dọ́dún tí ń bọ̀. ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma pípa nàbí wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni ajjalu bil hajj fa inna ahadakum la ya'rifu la yadri ma ya'ridu lahu.

á gbọ́dọ̀ dọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa wò náà ló máa ń dẹ́rù wò tába ti rí pa lówó rẹ̀ alálàáfíà rẹ̀ ẹjá tètè lọ sí. ẹnjọ́ ló tọkọ̀ láti ṣe hajj ó lóun ò ní lọ ibi tá à ń lọ nù ẹni ní hajj sara islam kí ni ìdájọ́ rẹ̀ káfíìrì ẹni tó ní ara islam ni àmọ́ ní lọ a sọ pé ó ti di pòkì àti lè gbé ọ̀daràn túláàsì ká gbé lọ mọ́kà torí tá a bá gbé lọ mọ́kà tá a lágbèsè tọ̀wáfù a lè gbé yẹn sí tọ̀wáfù a lè gbé sọ̀fà àti a lè gbé sọ̀fà àti márùwà a lè gbé lọ sí mìnà a lè gbé lọ àràfà a lè gbé lọ mùsùlẹ́lífà a lè gbé débi ìsọ̀kò kátún bọ́ rẹ̀ túláàsì kátún sọ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ túláàsì gbogbo. àníyàn wa ń kọ́ nígbà tó wọ́n fẹ́ ṣe àníyàn kọ́ innamal a'malu binniyat. torí ẹni Umar radiyallahu anhu ló ti sọ pé man ataqa al-hajj gbogbo ẹni tó bá ní kápá láti ṣe hajj falam yahujj tọ́wọ́ pọ̀ láti ṣe hajj fasawaa'un alayhi mata yahudiyan aw nasraniya ọdọgba tó bá wù kó kú yahudi tó bá wù kó kú nasara wàlá ò léwu ò léwu ẹnìkan ní ìdí tó ń fẹ́ lọ hajj ó yí òun tó ń yí òun á ní kí ló yé yín ṣàlàyé ó ní wọn ní òkè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kan bẹ lọ kí ìwọ dára pàtí èsì pé wọ́n dára àkọ́kọ́ kò tiẹ̀ sókè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ maka pàtí èsì lẹ Yorùbá abẹ́rẹ́ nǹkan mọ̀ ẹ̀hẹ́n a mọ̀ pé níbẹ̀ yẹn òkè sọ̀fà wà òkè maruwa sì tún wà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ́n tó sì lọ Madina ọba kí ni òkè àmọ́ pé òkè jẹ́wẹ́sẹ̀ jẹ́wẹ́sẹ̀ báwo so ọba lọ Mẹ́kà lọ sẹ̀sìn ó tù bá lórí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ó lọ lálàáfíà ó dé lálàáfíà má wulẹ̀ bẹ̀rẹ̀ so má pàtì má fi dọ́là kọ́mọ́lọ́kú ní Yahudi àbí Nasara eléyìí jẹba eléyìí túmọ̀ sí wípé gbogbo àwọn orígun ẹ̀sìn Islam márùn-ún wọn ní í ṣe pẹ̀lú at-tawhid mùsùlùmí sì gbọ́dọ̀ mójútó àwọn orígun wọ̀nyí a gbọ́dọ̀ fọ́n ṣeré a tiẹ̀ gbọ́dọ̀ takò wọn a gbọ́dọ̀ sọ pé àwọn ọgbà pé wọ́n ń bẹ nínú Islam sẹ́nìkan bá ṣèṣì sọ pé àlùwàlá ò sí nínú Islam ó di kèfèrí nítorí pé o ti ṣe àtakò nǹkan tí ń bẹ nínú Islam tí òfin takò láéláé bí ẹni tí ń ṣe sọláàt láì sàlùwàlá láì ṣe tẹ̀yọ́mù kí ló dé ó lálùwàlá ò sínú islam ah tí wọn lọ́wọ́ wà ń bẹ̀ ká gbégbé ẹ̀dì ká fi ṣe sọláàt a'udhu billahi àti mọ̀pá àfa alálìjánu nù ó ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn àlìjánu torí àlìjánu máa ń pe ẹni tí wọ́n bá ṣe fún wa ni pé tó fi máa gbọ́rọ̀ òní torí ẹ̀ ní tó bá ti jẹ́ pé ara islam ni àyè takò gbogbo àwọn orígun tẹ̀sìn islam mú wa ọ̀ràn èèyàn ló jẹ́ lórí wa pé ká mójútó wọn kọ̀tọ́ kẹ́nìkan wá yanu kó wá ní eléyìí ò sí ní islam ní nǹkan tó wà ní islam téèyàn bá ti ní kò sí ní islam báwọn onítàn di kèfèrí mo gbà pé nbẹ́nbẹ́ àmọ́ ní í ṣe tó bá jẹ́ sọ láti nù àárí olùmọ̀tò sọ pé o ti di kèfèrí bí imaamu ahmed àwọn yòókù sọ pé wọ́n pa ọ́ àmì ìṣe àmọ́ bíi zakat asiyam alhaj àwọn olùmọ́ni ẹni tó bá sọ wípé ara islam náà ni wọ́n àmọ́ òun ní í ṣe á sọ pé onítàn ti di òkè tó bá jẹ́ zakat ni á gbà lọ́dọ̀ onítàn tó láti àdìsí sì tún ní ká gba ìdajì dúkìá rẹ̀ kó máa jẹ́ ìbáwí fún asiyam àyíkó ti di òkè ṣùgbọ́n tó gba ìbáwí mi lọ́dọ̀ adájọ́ islam eléyìí tó lè mú kó sáré ṣe suyam kọ́mọ̀ máa fi ráàlì wọ́n ṣe. ti hajj ẹni tó bá ní mo gbà para islam ṣùgbọ́n mi ò ní ṣe ó di pòkì ewu ńlá tó ń bẹ lórí ẹ̀ Umar radiyallahu anhu ó ní kó tẹ̀sà láàrin kó kú ní Yahudi àbí kó kú Nasara ọ̀dájú pé a fẹ́ wà aljanna làwọn fi ń ṣe islam àṣìṣe wọná láti jọ ọmọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀rí àlìjáná yẹn ọ̀wọ́n púpọ̀ nítorí pé ẹrù ọlọ́run ọba ni ẹrù ọlọ́run ọba sì wọ́n ẹni fẹ́ wọ àlìjáná yóò mójútó sí islam ó sì tẹ̀lé ìlànà anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam kò ní fi kankan nínú rẹ̀ kò ní fi ráàlì kò sì ní ìfìn kankan nínú rẹ̀ kò ní fi ṣàwàdà eléyìí gangan ló lè dé kára àlùjáná òun ló lè kọ́ dínà níbi kí a di ọmọ aná ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́dà kò kó ṣàánú wa kó ṣàwa náà lọ́kàn nínú ọmọ àjẹ́nà kó ṣàánú wa kó má sì wa lọ́mọ aná kọ́lọ́ ẹlẹ́dàá wa kó túbọ̀ fi ìtẹ̀lé sunnah nabi muhammed sallallahu alayhi wa sallam kó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn kó sì wá ní ẹni tó mánà tí ó sì máa fa àwọn èèyàn mánà kọ́mọ́ sì wá lẹ́ni tó ṣìnà tí ó máa ṣì àwọn èèyàn lọ́nà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. الحمد لله ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní báwo lèèyàn ṣe mọ̀ pé àsìkò ti tó fún yàn láti máa yọ zakat téèyàn bá ń ṣiṣẹ́ téèyàn sì ń rówó ìgbà téèyàn bá rí i pé owó wà lọ́wọ́ èèyàn èèyàn ò mélòó lówó ń jẹ kápé owó yẹn ó tó òdiwọ̀n tí zakati wọn lásìkò bí òní èèyàn rí pọ́ǹtì ní two million naira akọ̀ déètì onílẹ̀ ti ọjọ́ karùn-ún oṣù karùn-ún hijira fourteen forty two. ajẹ́pò nílẹ̀ jẹ́ olówó onínijọ́ àkọ́kọ́ téèyàn jẹ́ olówó ẹ máa bá bísínẹ́sì yín lọ tó bá yẹ kó irú ẹni tó ní two million yẹn èsì kó ní lọ́wọ́ ní káàṣì ó ní seven hundred and fifty ní cash, ṣùgbọ́n láwọn ọjà tí ń tà tá a ṣírò iye tó lè tà sí tí ò ní wọ́n jù àwa fowó àwọn ọjà yẹn kún owó tó wà lọ́wọ́ rẹ̀ ló fi ń lọ two million akọ̀dé sílẹ̀ pé ìjọ karùn-ún oṣù karùn-ún fourteen forty two ó pàtàkì pé kàlẹ́ndà Islam lẹ́kọ̀ọ́ sẹ́wọ̀n kọ́jọ́ ti kàlẹ́ndà Islam máa ń tètè pé ṣáájú ti Gregoria ẹ máa bá bísínẹ́sì yín lọ tó bá tún dijọ́ karùn-ún oṣù karùn-ún fourteen forty three ẹ wòye tẹ nílọ́wọ́ lọ́jọ́ yìí ẹ tún wo kí ni zakati wọn lọ́jọ́ yìí kájọ́jọ́ yẹn zakati ti wọn two point five ìdí tí kò fi dúró lójú kan náà ni pé náírà yìí wọ́n fi ń wọn gold èló ni gold jẹ́ lónìí ńlọwọ zakati ti ń lọ bíi two million èló ló lè jẹ lọ́dún tí ń bọ̀ ó lè wọ́n sí ó lè dín sí iye tí zakati bá wọ́n lọ́jọ́ náà á mà tábà tí wọ́n àwọn lápèjú kápẹ́ lọ́jọ́ yẹn wọ́n two point five million ìmọ̀ á rí i pé lọ́jọ́ yẹn owó ti wọ four point seven million tí mo ti ní a jẹ́ pé alhamdulilah olówó náà mo sì wà ajẹ́ pé four point seven million divided by forty ntọ́ba mú jáde ní zakati ti máa yọ ajẹ́ pé mo ti yọ zakati àkọ́kọ́ nù njọ́ tẹ kọ́kọ́ jó lówó kọ́lẹ́ yọ zakati ọdún kan ó pè lórí owó tẹ́fì máa bá bísínẹ́sì yàn kò sẹ́ni tó ní kẹ́ kówó pamá kẹ́ máa tọ́jú ẹ̀ lè bá yọ zakati rárá ẹ máa bá gbèsè ayé yín lọ ibi tó bùkátà kẹ́ náwó sí ibi tó bùkátà kẹ kẹ kẹ kẹ náwó sí nípa bísínẹ́sì nípa lé nípa ọmọ nípa ìyàwó ẹ máa bá ìgbésí ayé yín lọ tó bá di pé ìyẹn tó padà dé lẹ́wàá wò kí ni tówó tó wà lọ́wọ́ mi lónìí jẹ́ níjọ́ yẹn lẹ́yọ zakata alákọ̀ọ́kọ́ tó bá di ọdún mi ẹ̀sùn wo ọjọ́ karùn-ún oṣù karùn-ún fourteen forty four ah ọlọ́run ọ̀kadà rà pé kẹ́ lówó ń jọ fourteen forty four yẹn owó tẹ ní nìsín jẹ nine hundred thousand zakati ń gbà yẹn sì jẹ two point seven kò sí zakati kan tẹ yọ lọ́dún yìí kò sínú pé téèyàn bá ti ń yọ kò gbọdọ̀ sa yọ lọ́dún kọ̀ọ̀kan àwọn olówó kí ló fẹ́ yọ. ìgbà tí wò ó ti ní tó ní sọ́ọ̀bù yẹn ó túmọ̀ sí pé tá a bá rẹ́ni fún wọn náà zakat kò burúkọ gbà wọ́n rò pé yé wa ṣùgbọ́n tó bá yẹ fún wọn ní tó ní sọ́ọ̀bù iye tí zakati ń wà lọ́dún yìí ẹnìkan kan gbọ́dọ̀ fún zakati kọ gbà o tí wọ́n bá fi lè fún ọ wọ́n sọyún nù ni wọ́n yọ zakati padà nítorí pé a kì í fún lówó ní zakati ẹni tó bá ti ní tó di wọn tá a ní tá a fi yọ zakati olówó ní sẹ̀rí àpè so eléyìí jẹ́ bá ti bẹ̀rẹ̀ ní yọ zakati dúkìá o. Ciao wọ́n ní tó bá ń pẹ́ abúlé zakat tá a fẹ́ yọ owó yẹn wá tó fifty million naira téèyàn kan náà lápò fún ni àbá pín fẹ́yàn púpọ̀ à á pín fẹ́yàn púpọ̀ ǹjẹ́ ẹ kàn kó fifty million fẹ́yàn kan so Islam fẹ́ dín aláìní pípọ̀ kù torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ń tọ́ pọ̀ jù tá a lè fún yàn nínú zakat ó ní dájú ní sọ ní ìsìta ní two million ní owó tó kéré jù téèyàn ò ní táàfin pẹ̀lú olówó tí wọ́n máa yọ zakat ajẹ́pẹ́ tí mo bá ní owó bíi fifty million tí mo fẹ́ yọ zakat rẹ̀ ń gbọ́dọ̀ fún yàn kan ju one million lọ ẹ wo iye èèyàn mélòó la fẹ́ dínkù ní inú àìní o èèyàn fifty yóò wá da púpọ̀ tó bá ṣe é pé a pín owó fún wọn lọ́nà tó ṣe pé àtúní rẹ̀ lọ wọ́n má nígbà míì yóò ti dà jù pé zakati ni o ẹ má retí irú rẹ̀ lẹ́ẹ̀mí o sọ pé ẹlòmíì ẹ̀mí rẹ̀ ti kú yọkàn lọ náwó nakú nání tó bá ti di pé irú àsìkò ń tún súnmọ́ yóò ti máa wá tó sọ́fíìsì rẹ̀ gbé ẹ má gbàgbé mi lọ́dún yìí o kọ́dà bùkátà tó wà ń lẹ́tí pọ́ o so tẹ́lá ti ti yé pé ọlọ́run ọba kádàrá pé kó o rí gbà lọ́dún yìí àwọn míì láàtún fún lọ́dún mi o àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tó bá gbà yóò wúlò fún wa àwọn náà gan dìde kódà lómi lè dání tí ó lówó máa yọ zakati nínú rẹ̀ eléyìí ń jẹba wọn ní sábà láwọn bàbá màmá Ọlọ́run fún wọn lówó ṣùgbọ́n wọn ò mà pé zakati kan bẹ tọjọ ra yẹn lórí àwọn nínú dúkìá wọn káwọn ọmọ lè máa bá wọn yọ dáadáa òwú wa káwọn bàbá ó sórí ibú òwú wa káwọn màmá ó sórí ibú àwọn ń ràn wá lọ́wọ́ àwa náà gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ ẹni tí ó jẹ kó wọn ni tó ti wọn ò ní yọ zakat bá mi lọ́dọọdún owó tí ẹ ní á máa gbé lórí ìṣirò iye ọjà tó wà lórí adé á ṣírò iye tá a lè tà sí tí ò so á fi kún owó tí ń á máa kan wọ́n ní kí ni yàtọ̀ tó àárín azakat àti asọdakọ zakat máa ń túmọ̀ sí sọdakọ sọdakọ máa ń túmọ̀ sí zakat náà lọ́lọ́ sọ pé kó min amuwalihim sọdakọtẹ tuntun hirohun wọ́tuzakihim biha máa gba sọdakọ tọ́jú ọ̀ràn àyàn nínú owó wọn yẹn zakat anabi sallallahu alaihi wasallam sọ pé máa nàkúsọ màálùn min sọdakọ owó zakat ò pé kówó dínkù so zakat wọn máa ń pè ní sọdakọ sọdakọ wọn máa ń pè ní zakati ṣùgbọ́n nínú bá ń ṣiṣẹ́ lónú ṣẹ̀ríyà èyí tó wọ́pọ̀ jù ó ní zakati yàtọ̀ sí sọdakọ zakati owó tó gbọ́dọ̀ yọ ń tú láti sọdakọ àtinúwá ni nàmbà fẹ́ ni kìí ṣe nàmbà tú láti yẹn sàrà òṣè sàrà fún yẹn yàtọ̀ sí zakat zakat ọ̀ràn yẹn ni sọ́dákọ̀ kìí sọ̀ràn yẹn ṣùgbọ́n nínú tẹminọ́lọ́jì ṣẹ̀ríyà wọ́n máa ń lo sọ́dákọ̀ fún zakat wọ́n máa ń lo sọ́dákọ̀ lórúkọ zakat èyí jẹba. Hey, wọ́n ní ṣé ọ̀ràn yẹn wà ní zakat ọ̀ràn yẹn ni ebi dáhùn sọ látẹ̀ kan náà <laughs> ọ̀ràn yẹn ní zakat ẹni tó bá sì kọ̀ láti yọ ọ́ náà là ń sọ òun ọ̀yọ́ nítorí pé òun ọgbà para Islam kéré rí òun ọ̀yọ́ òun gbà para Islam náà mọ̀ ọ̀fẹ́ yọ pọ̀kì ni àgbà nítorí àti àtúgbà ìdajì dúkìá rẹ̀ wọ́n ní àwọn èso fagbẹ̀ àwọn nǹkan ọ̀sìn fẹ́ni tí ń sin nǹkan ọ̀sìn ṣé èso gangan ni wọ́n yọ ń zakati ni ṣé nǹkan ọ̀sìn gangan ni wọ́n mú jáde ń zakati ni àbí wọ́n ti kọ́kọ́ sọ wọ́n dowó ná rárá o ẹni tó bá jẹ́ àgbẹ̀ èrè oko gangan gangan ni ó zakati wa atu haqqahu yawma haradihi ọlọ́run níjọ́ tẹ̀ máa ń kéré oko níjọ́ náà ní kẹ́ yọ zakati rẹ̀ nísìn ẹni tó bá dáko kábàgbàdo la gbìn àní yọ zakati nínú rẹ̀ ṣáájú kótó di kéré oko wa ó pé khamsatu awsuq khamsatu awsuq ó jẹ́ kan àtọgọ́rùn méjì múdù one thousand two hundred mut irú mutu tá a máa fi yọ zakatul fitr ẹni tó bá ní èrè oko tó pọ̀ tó bẹ́ẹ̀ kò ní ọ̀yọ́ zakat ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ lọ yọ̀yọ́ zakat. ọ̀ àwa ní mutu ẹgbẹ̀rún kan àtọgọ́rùn-ún méjì á yọ ìdá kan nínú mẹ́wàá rẹ̀ one thousand two hundred divided by ten ó di one twenty one twenty péré ńlọyọ ìdákanu mẹ́wàá àgbàdo mójú ọgọ́fà ọgọ́fà tó bá yọ ó fa àwọn aláìní tọlọ ní kò fún lágbàdo kìí ṣe lówó ẹ àwọn eléyìí ò ní máa yiri owó wọn ní kò sí tọkọ ẹfọn bẹ́ẹ̀ náà ni tó bá jẹ ráì bẹ́ẹ̀ náà ni tó bá jẹ kámà bẹ́ẹ̀ náà ni tó bá jọ ká bàbà bẹ́ẹ̀ ni tó bá jẹ èrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹni tí sì ń sin ràkúnmí tí ràkúnmí rẹ bá ti pé márùn òfin Ọlọ́run ni pé yọ yọ àgùntàn kan àgùntàn ẹyọ kan tí ràkúnmí bá pé mẹ́wàá àgùntàn méjì tó bá pé mẹ́ẹ̀ẹ́dógún àgùntàn mẹ́ta tó bá pógún àgùntàn mẹ́rin tó bá pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìgbà náà ni ọ yọ ràkúnmí kan Ànú pọ̀ ní òfin Ọlọ́run. torí tí ẹ̀yin bá wo giriwo giriwo rà kú mi pé sẹ́ ẹ̀yọ̀kan ní ayọ̀nù márùn à àrí ọ̀sà káàtì o so ọlọ́wà ní àgùtàn àgùtàn rondo yọ yọ ẹ̀yọ̀kan fún rà kú mi márùn kò ní wá yé yọ ẹ̀yọ̀kọ̀ọ̀kan fún márùn márùn tí ó fi gbógun tó bá gbógun àgùtàn mẹ́rin tó bá pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gbà náà ni ó tó yọ rà kú mi ẹ̀yọ̀kan tọ́ tó bá jẹ́ màlúù ni tí màlúù bá pọ̀ gbọ̀n gbà náà ni ọyọ tẹbi yíyà ọmọ màálù ti tẹ̀lé yà yìí so ọmọ ni ọyọ ó ti pọ́dún kan ó ti pé ọdún kan ó ti wọnú ọdún kejì lẹ́yọ̀ nínú màálù ọgbọ̀n bàbá fúlàní ẹ má sàrùn màálù ọgbọ̀n ọlọ́wọ́ anìkẹ́ ẹyọ kan ẹyọ kan subhanallah tó bá pọ́gójì. yọọyọ yọ mùsínà ètò ti dàgbà ó ti pọ́dún méjì ńwọ́nú ọdún kẹta lọ ẹ kí ló wà mí fọ́ọ̀tì ẹ kan nínú fọ́ọ̀tì alágùtà ogójì wọn ni kò yọ kan kò yọ kan títí tí ó fi pé ọgọ́fà one twenty ẹyọ kan ni ó yọ one twenty tó bá yọ àgùtà sẹ́yìn pé ru alágbárí rọ̀ yọ máa dínkù tó bá ti fẹ́ pé mọ́kànlélọ́gọ́fà yọta mẹ́rin sódà kọ́ba yọ zakati méjì sẹ́yìn tó bá sì ń dọ́gbọ́n bá ọlọ́mọ bí ó ṣe mú òní yọyọ méjì tí ó tún fi pé two hundred tó bá ti di two hundred and one ọyọ mẹ́ta òní yọyọ mẹ́ta àti èpè three hundred. so lẹ́yìn eléyìn lórí gbogbo hundred ọmọ ayẹyẹ kọ̀ọ̀kan eléyìn jẹba wọn kí ni obinrin káwọn obìnrin ọmọ bọkùnrin sọ̀rọ̀ kí ni ìdájọ́ kọkùnrin ọmọ sálámà sóbìnrin àbí kóbìnrin ọmọ sálámà sọkùnrin àkókò àwọn obìnrin máa ń bọkùnrin sọ̀rọ̀ àwọn ọkùnrin náà máa ń so islam ọkọ pé kọkùnrin ọbọbìnrin sọ ebóbìnrin kan la sọ lẹ́ẹ̀kan ìyàwó Ibn Mas'ud ọlọ sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam láti lọ sí béèrè sòkè tó sọ anabi sallallahu alaihi wasallam tó pa sọ̀rọ̀ tààrà ó rí bilal wọn bá bilal sọ̀rọ̀ bilal lọ jíṣẹ́ bilal náà tó wá jíṣẹ́ báwọn náà kò sí ìwọ kankan nu kóbìnrin ọbọkùnrin sọ̀rọ̀ àmọ́ ọ̀rọ̀ wo lẹ ń sọ báwo lẹ ti ṣe sọ ọ. ولا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض ẹmọ máa lẹ́hùn sọ̀rọ̀ lọ́nà tẹ́ni táwọn bẹ nínú gbáàyà rẹ̀ nínú ọkàn rẹ̀ tí ó fi máa wù pé bọ́yọ̀ lè rọ́nà dára yín obìnrin ọmọ bí ṣe ń sọ̀rọ̀ á ìbọ̀bìnrin náà ń jáde lọ ra nǹkan ọbẹ̀ ra búrẹ́dì ọkùnrin nísìnyí ta búrẹ́dì tí ó yọ ọkàn máa fi ń sọ̀rọ̀ ni. olówó búrẹ́dì ti yí padà yìí táwọn àlọ́ hundred naira ti di one fifty naira lẹ̀ ní máa lọ pé ìyá yẹ wá bì í. ní dáhùn pé èmi lẹ́ ń bá wà àbí so èmi lẹ́ ń bá wà àbí ta ni. eléyìí ò bí kankan ṣé mi à. ó ń sọ ọmọ ọkọ tẹ́lẹ̀ so bóòlù ń sọ̀rọ̀ kí màtí Umar radiyallahu anhu tó fẹ́ fòpin sí owó sọ̀dáàkì wọn gegege yàtọ̀ bẹ́ẹ̀ lóbìnrin ká ti dìde tó ní ntọ́nà fún wa lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀ lè dínà rẹ̀ mọ àwọn àti fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ó dà ah, tó bá wọn sọ pé àwọn àti ẹ̀sùn ẹ̀dá ọ̀hún nà kẹ́ńtọ́ọ̀rọ̀ yàrá tá a kó mi lù sẹ́yà tá a kó bọ̀ tẹ́lẹ̀ wà ìtumọ̀ mọ̀bí nà. ó mọ̀ obìnrin borí ó mọ̀ emu nìyá ń fi sọ̀rọ̀ tibẹ́ nu ló fi sọ̀rọ̀ torí ẹ ọkùnrin lè sọ̀rọ̀ sóbìnrin obìnrin lè sọ̀rọ̀ sọkùnrin àmọ́ kí lè ń sọ bóò lẹ́sìn ń sọ ilé ìjẹba sísálámà oní àbọ̀tá bẹ́ẹ̀ àwọn olùmọ̀ẹ́sì sáà sọ pé nípa ti sálámà yóò dáa púpọ̀ nítorí wọn kọ́ mọ́gí bá lóbìnrin wọ́n jẹ́ pé ọkùnrin ọ̀kọ́kọ́ máa sálámà sí o ó léwu. nítorí pé ẹ̀yìn ibi sísálámà náà gbogbo nǹkan ó ti bẹ̀rẹ̀ mo rò pé wa bẹ́ẹ̀ náà lóbìnrin náà tó náà bá jọ máa gé máa sọ́ra fún ẹ náà àwọn obìnrin ẹ sálámà dáadáa láwùjọ wa bẹ́ẹ̀ náà fura kí ni èpè nìyẹn náà gbà wọ́n wádùn wọ́n sáàmù àlèkùn à anabi ni wà aisha ni wà àlèkùn sáàm ọ̀dìbọ̀lọ́hù àlèkùn wà làánàkùn nítorí pé àsáàmù àlèkùn ikú ọ̀jẹ̀ ti yín nígbà tí yẹn tọrọ kú fún ni o ẹhẹ ọlọ́run tún lànà yìí ó tún bínú sí yín anábì ah, ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ya àṣẹ ó ju ẹ so àwọn ọmọge ti wá lónìí àmọ́ntọ́fà bóyá wọ́n dára sí rọ́ọ̀nì pé wọn fẹ́ wí bí aró oko sàmù àlẹ́kùn àmọ́ sàmù àlẹ́kùn o asàlámù àlẹ́kùn eléyìí ní kíkì táwọn mùsùlùmí wọ́n dà gẹ́gẹ́ bí àwọn mọ̀álìm náà tí wọ́n máa dára sí rọ́ọ̀nì ẹ̀rí kéde lárúbáwá alif alif arabi àkọ́kọ́ nù màálì lómi àwọn àmàdára ti rọba àwọn ọmọ pé alif alif alif báwo alif bébí aroko èdè lárúbá nù alif ti kẹsìrọ̀sì torí tó bá sọ alif one thousand à ń sì sọ̀rọ̀ alif alif so èdè lárúbáwá kò bùkátà kama dára sí bí ìtòyìnbó ẹ̀rí pé kálukú ti fẹ́ di ẹ̀ ìwádìí pé ẹ̀ ládé wọ́n ma dára sí rọ bẹ́ẹ̀ náà yorùbá náà ló fẹ́ sọ mi yọ́n máa dún yọ́n máa dún bí gbàtí sọ ìbò sọ̀rọ̀ yorùbá yorùbá ni kẹsì ọjọ́ bó ṣe jẹ́ tóbìnrin bá wá jẹ́ pé sí sálámà tí ọkùnrin bí dídáhùn kò ní bí ọ̀ràn ẹ lè sálàmà síra ẹ ṣùgbọ́n àwọn olùmọ̀ ń sọ pé ìyàtọ̀ ń bẹ láàrin àgbàlagbà àti àwọn ọ̀dọ́bìnrin torí pé ọ̀dọ́bìnrin à ń sálàmà sí ọ̀nà ń sálàmà sí ọ lè bí wàhálà wọ́lẹ̀ ṣà ẹ ti mọ̀ pé iná tó jójójó tó tá a pa pa àtàrà ẹ̀ ta aná kékeré báyìí ní ti bẹ̀rẹ̀ lẹ́yìn ìjọba ká sọ̀ra wọ́n ní bàbá tó ṣe é pé kọ̀tọ́jú ọmọ òun torí bẹ́ẹ̀rẹ̀ ń bá túmọ̀ sí pé ẹ ẹ̀ mọ ẹ̀tọ́ bàbá yín torí pé bàbá ti kọ́kọ́ sí kankan fún wa táwọn ò lè san láéláé òun náà ní bíbí tó bí wa ẹ gbọ́ lọ ó ní wa bil dáadáa sáwọn tó yín méjèèjì àwọn olùmọ́ni sábà tẹ́fì ṣe dáadáa sí wọn ń bẹ́ẹ̀ ọkọ̀ tọ́lọ̀ ń pè wọ́n àwọn tó yín ẹ dákun tó ṣe sàn kò ṣe sàn. násìlà ni gbogbo ó sojúṣe kò sojúṣe ọ̀pọ̀ mi kọ̀bọ́ mi ọ̀dà sọ fún mi gọ̀dà sọ fún mi gbogbo bàbá yìí tó rán mi lọ sùkúù gọ̀dà mi lọ sùkúù násìlà lẹ́gbẹ̀ẹ́ ṣe dáadáa sí i lóòótọ́ tó o bá gbọ́ ọmọ rẹ ìkànnì wa náà o tó bá fọ́ ọmọ rẹ lóúnjẹ tó ọ̀dà sọ́sí lọ́rùn tó fún ní tó da èèyàn burúkú ni ọ. àmọ́ ọmọ ti kọ́kọ́ dáràn tiẹ̀ pé wọ́n ló bì. bíbí tó o bí ti pè fún pé kọ́ mọ́ sojúṣe torí pé aká ni bàbá yẹn kọ̀ọ̀kan lè fún wàrà ni ó lè dànù ó lè ṣe sábàbí tí wò ní wàlì jáná tààrà. tó kọ́ ọmọ wa ti torí tiẹ̀ kí wọn náà kó bára rẹ ìwọ tiẹ̀ bọ́ọ̀ ni ó bi léèrè tiẹ̀ eléyìí wọ́n ní ọkọ àtìyàwó wọ́n yìí ṣe mùsùlùmí tí wọ́n fi fẹ́ ra wọn wọ́n ti wá gba islam ní sùn ṣé yìgì wọn valid àbí ọ̀ valid ọ̀ valid dáadáa torí innal islam yajibu ma qablahu islam máa ń pa gbogbo ń tọ́ba ti síwájú rẹ̀ rẹ̀ ẹ̀ ráwọn sàhábà ni àwọn tó ti níyàwó nu wọn ìgbà tán gba islam àtọ́kọ àtìyàwó wọn bá ìgbésí ayé wọn lọ lálẹ́ pípa náà bí tuntun yìí gì kan so láàrin wọn kò sí. so bẹ́ẹ̀ náà ni káyọ̀pé Johnson àti wọ́n ti pè Deborah wọ́n gba Islam wọ́n kọ̀ntínú àbí òye wa eléyìí ti ń jẹ́ Ibrahim nisin tòun jẹ́ mu'mina alhamdulilah so wọ́n máa bá ìgbésí ayé wọn lọ bẹ́ẹ̀ kò sí wàhálà. wọ́n ní tí wọ́n bá ṣe oṣù nǹkan sí ọ̀yọ́ zakat yọ̀yọ̀ tó bá lówó àwọn tí wọ́n bá lówó kò ní yọ zakat apá kan nínú àwọn olùmọ̀ ń sọ pé ẹni tí bá ń gba owó lóṣooṣù kápẹ́ yẹn ń gba two hundred and fifty thousand lóṣooṣù a ti mọ̀ pé at the end of the year yóò ní three million a ti mọ̀ pé three million ó ti ju ní sọ́ọ̀bù lọ lónìí. ajẹ́ ipe irú rẹ ọmọ ayọ zakat lásìkò kan tó bá mú pé owó òun ti tó ní sọ́ọ̀bù déédéé gbà ó arówó lọ́wọ́ rẹ̀ bàbá àrí ó ti ná a mọ̀ pé láàrin ọdún olówó ni kan náà ni tó ni ọyọ nítorí tá a àbámi sọ ikpe rárá ọba àjọ ń ṣe ọba àjọ ń ṣe oṣù ní àsìkò tó ọba tó rí owó tá a rí pé yẹ this is money tó sì ká ní sọ́ọ̀bù lọ́jọ́ yẹn ọkọ̀ dé tilẹ̀ tírú ọjọ́ ọ̀la tó yípo you have money like that ó ní lọ àjẹpọ̀ lówó oníyọ̀lá káàdì mo rò pé yé wa eléyìí làwọn àtàlẹ̀ sà oníṣẹ́ oṣù ti ń gbowó gegege àmọ́ tó kàn sẹ́kù lọ́dọ̀ rẹ̀ dípò pé a lè máa si péjọba ìlòdò lówó ẹtún wo déètì yẹn padà sótún lówó ó tún lówó ń gbà náà a rí ṣe bẹ́ẹ̀ eléyìí èso lówó kankan ẹ máa pé bí ṣe ń gbà ní jẹ àbí òye wa so bùkátà rẹ ju nǹkan tí ń rí lọ ọjọ́ bó ṣe jẹ́ wọ́n lẹ́nìkan kú ó kú ní káfáǹchàn sálẹ̀ ṣe sọ̀látò ghaibu sí la ní rárá o àfi tó bá pààrin àwọn kèfèrí ló kù sí wọn àti sọlátù jànáza sí lára sẹ́sìn mọ́ kó tomátíkálì wọn ò ní wẹ̀ẹ́nu wọn ò ní fasọ gbẹ̀yìn sí lára tó dájẹ́ bá àjẹ́ pé àti má bá ṣe lè rókù rẹ̀ torí pé ojúṣe wa pọ̀ lórí rẹ̀ nìyí a nídìí láti wẹ̀ a nídìí láti fasọ wé a nídìí láti ṣe sọlátù jànáza sí lára kó tó di pa wá gbé sí àrókù rẹ̀ àmọ́ àgbàpọ̀ ti kú eléyìí á sì sọ̀látùl jánásà sí la nígbà tá a mọ̀ pé ibi tó ti kú wọn á sí sọ̀látùl jánásà sí lára àmọ́ tó bá dá a lójú pé ibi tó kú sí àárín àwọn mùsùlùmí ni wọ́n ti wẹ̀ wọ́n fa sọ wé la wọ́n sì sọ̀látùl jánásà sí la wọ́n tó gbé sí oríta àwọn mùsùlùmí kò tọ́ pé ká tún máa ṣe sọ̀látùl gáìbù sí látọ̀nà tó dìn torí sọ̀látùl gáìbù kan là torípé ànàjáṣí kúnlẹ̀ habẹ́ṣà ó sì kú ọmọ mùsùlùmí ń bẹ̀ báyà tó máa mùsùlùmí ni wọn ò ní jẹ́ kú lọ́ba ń gbé islam rẹ̀ pamọ́ ni sọ anábì pé àwọn sọ̀hábà pé ọmọ ẹ̀yà yín ànàjáṣí ti kú nílẹ̀ habẹ́ṣà ẹja ti sọ láti sí láránṣẹ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní sọ alẹ́ jẹ́ ìjò eléyìí ti ń gbé nu omi tí ń tún gbé orí pẹ̀ ọkọ ní pé ìjò èèwọ̀ ní jíjẹ rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ó pa aláṣẹ pé gbogbo bíi tẹ bá ti rẹ̀ pa òní uqtul aswadayni fi salah ó ní ẹ̀ka àwọn méjèèjì kódà kó sẹ́yìn sọ̀lá tilẹ̀ wà kí ni àwọn méjèèjì al-aqrab al-hayyatu àtẹjọ àti àkekèé gbogbo tẹ bá ti rí pa òfin ọlọ́run ni pé gbogbo tí wọ́n bá ń tẹ bá ti rí pa ìtumọ̀ rẹ̀ ní pé ẹ gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ ni gbogbo ntọ́ máa ní tẹ́ ẹ bá rí ẹ gbọ́dọ̀ pọ́ ìtumọ̀ rẹ̀ ní pé ẹ gbọ́dọ̀ jẹ àpèjúwe tí wọ́n ní tẹ́ ẹ bá ti ẹ pa onálejò àtàkékè àpèjúwe tí wọ́n ní ẹ gbọ́dọ̀ pa onálọ̀pọ̀lọ́ àti ẹyẹ hódhód anábìlẹ̀ ẹ gbọ́dọ̀ pa wọn tó túmọ̀ sí kéèyàn gbọ́dọ̀ jọpọ̀lọ́ haram èèyàn gbọ́dọ̀ jẹ ẹyẹ hódhód haram. èèyàn gbọ́dọ̀ déjò haram ni èèyàn kéke haram ni tó bá dé pé ejò yẹn inú omi nìkan ní gbé kìí jáde síta rárára ọwọ́ gbé ní òkun ìyapa láàrin àwọn olùmọ̀ ẹjọ́ yà gbọ́dọ̀ jẹ́ ní gbogbo tẹ́ bá ti rédíò ẹ̀ pa ejò náà sí lólè jẹ́ ọlọ́run ànábì sọ pé wọ́n tọ́ hóró máa òhó alḥílù máa ìtẹ̀tọ̀ omi òkun mọ́ ó lè fọ nǹkan míì mà gbogbo òkun gbèsè tó wà ń bẹ̀ gan ẹ̀tọ́ ni látọ́ pé ń ta amúláyè. sọ eléyìí ni ṣùgbọ́n tá a bá wo agbọ̀ngbìn òkun ní gbèké gbé orí ilẹ̀ rárá kò sí tó burú pé ká jíǹbẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nì ànábì sallallahu ó ní gbogbo ẹranko tó bá ti lẹ́yìn ọ̀gá ẹ gbọ́dọ̀ jẹ gbogbo ẹyẹ tó bá lé kaná tètè ń ṣọdẹ gbọ́dọ̀ jẹ àtọ̀sí bí àwọn adìẹ ẹyẹlé àparò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sàlẹ́bí tó sọ bẹ́ẹ̀ báwo wá lọ ni ọ̀gá méjì àbí ẹgbẹ̀rún gbèjì ẹ̀yìn ọ̀gá. tá a bá wá dúró àpèkọ̀tọ̀ àwọn kan ta bá wọ pé nu omi ní máa ń gbé kébọ́ọ̀lì ilẹ̀ ọ̀gẹ̀lẹ̀ wá yọ̀rùn kó tún padà bẹ́ẹ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ là nítorí pé omi ló máa ń wá inú omi nílé rẹ̀ ọ̀gẹ̀lẹ̀ wá nájú lókè kó tún padà ìjẹ́bù sùjẹ́. wọ́n ní kádàkùn ká dá àwọn ọmọ tí wọ́n jẹ́ ahlu sunna ká dá wọn márùn àmọ́ tí wọ́n ń torí pé lọ́kadà yẹn wọ́n máa ń gbé àwọn obìnrin ah ìmọ̀ràn ti dára rẹ̀ torí kò sí tàbí ṣùgbọ́n a ti máa ń gbé obìnrin olóbìnrin kọ̀ tó sí wa tí wọ́n la fẹ́ máa gbóbìnrin olóbìnrin sí ẹnìkan sọ pé àwọn ọmọ ta nìkan là á máa gbé o àwọn ìgbà wọn lò sún nàbìnrin <laughs> àti ọ̀darànbìnrin àti àlùsùnàbìnrin kọtọkọ fọwọ́ rẹ̀ kan obìnrin tí ọ̀tọ̀ sí ọ. ẹtí wọn àwòye tó burú jù àwọn lẹta wọn mọ sí abẹ́rẹ́ nǹkan mẹ́ wọ́n mọ afọmọ wọn máa fi sọ́ọ̀kì ẹ̀yìn rẹ̀ ẹ̀rí pé àwọn ọlọ́kadà burú bàjẹ́ tó wá sáré lọ́mọ sáré burúkú ọ̀tẹ̀ máa kà á ẹ̀rí wọn tó tó tó kọ́ ọ lù pé ẹ̀jọ̀ bàbá ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ subhanallah omi ìkúnlẹ̀ ó tún ti ó ti gírẹ́sì àga ọ̀kadà rẹ̀ ó ti gbé òkè dáadáa sódà tẹ bá jókòó ní jókòó balance yóò da free náà ni láwọn lómi tí ọ̀kadà àwọn ọ̀kadà ó tò bíi táìsì wọ́n tò wọ́n tò wọ́n tò àwọn náà máa gbé tán eléyìí lọ́kàn eléyìí lọ́kàn eléyìí lọ́kàn tí wọ́n bá dé tó bá dà wọ́n lọ bẹ̀rẹ̀ wọ́n lè jókòó ẹ wá sọ àánú èrò tí pé èrò tí wípé ah, èèyàn méjì méjì là ń gbé tó tó bá pé fólúkẹ́ lọ́kọ́ jókòó ìwọ wá dé ọ wá jókòó ti fólúkẹ́ lẹ́yìn ṣe àwọn òbí láàbì lè ṣe tó àlọ́ ṣe nìkẹ́ ni tó ti jókòó àlọ́ rí nǹkan mẹ́ so bàbá ọlọ́kadà wa gbé fólúkẹ́ sáàrin ìwọ bírọ́dà sísítà láàrin bàbá ọlọ́kadà lẹ́kẹ̀ẹ́ta àwọn òbí láàbì lè ṣe tó àlọ́ ṣe kódà àwọn nǹkan mi ni Islam sọ kọ̀dá kọ̀tọ́ wọ́n bí ọlọ́kadà kan léèrè wọ́n ní ẹ dákun bẹ́ẹ̀ sì máa gbé àwọn obìnrin kápẹ́ ẹnìkan gbéyàwó tì í bẹ̀ sí ó dùn mẹ́rin tóbi wọn á yóò bí ọdún ìwọ sì gbé àwọn ẹni ẹlẹ́ni báwọn kò burúkú obìnrin kò gbé machine tó bá yẹ kpọkọ rẹ̀ lọ́fẹ́ gbé sáà kí bọ̀dá rẹ̀ àbábúrò rẹ̀ bàbá rẹ̀ lọ́fẹ́ gbé abẹ́rẹ́ nǹkan mẹ́rin sọ amọkùnrin ọlọkùnrin wọlọhìn mùsùlùmí torí ẹ ló ṣe jẹ pé kùdìẹ̀kùdìẹ̀ wá kùdìẹ̀ ni gbogbo àwùjọ wa yìí láǹtí ń ṣe súnà ṣé ká lè gbìyànjú ká ṣe àwárí àwọn means of transportation tó yẹ pé àfihàn ara àwọn obìnrin lọ pàápàá jùlọ àwọn obìnrin táwọn náà ń ṣẹ̀sìn bóyá kórópè bóyá márùwá ó yẹ ká ní wọn kó wọn pọ̀ pẹ́yìn ìsìn àdúgbò táwọn ń gbé ni a ní kórópọ̀ ibi márùn mẹ́fà tó yẹ pé a ti gbé sí ẹnu junction a ń retí obìnrin lásán la fẹ́ gbé èèyàn nídìí ká kọ́ sí pé women alone wọ́n sọ pé sọfẹ́ sọ Ọ̀yọ́ state di sẹ̀ríà ni àbí òye wa ẹ̀ ẹ̀ káwọn kan wọn àwọn tí wọ́n lọ́ọ́ di orí làwọn wọ́n máa ké kẹsà da gbogbo ẹrú kọ́kùnrin ọmọ lukọ́ mọ́bí kọ́ máa lukọ́ máa jíjẹ̀kú la ṣe ìṣẹ́gbọ́n náà fẹ̀. so àwọn fẹ́ kí gbogbo nǹkan bàjẹ́ ni so ìwọ́n tó ń fẹ́ kọjá àti ìlágbára dípò kọ́ máa lọ kọ́ ṣẹ̀ríà ọ̀kadà àbí ṣẹ̀ríà márùwà àhà náà ò nídìí gbogbo eléyìí so tẹ bá ara rẹ gbé kalẹ̀ inṣàlá ẹ máa bọ àwọn obìnrin láti rí ẹ máa bọ torí ẹ̀ ló ti jẹ́ pé system kan tá ń ṣe state kan nàìjíríà ó ní pé àwọn oní márùwá yẹn tó bá jáde tó bá kó obìnrin lọ́kọ́kọ́ wọ̀ kò gbọ́dọ̀ gbọ́kùnrin àyàfi tó bá tún róbìnrin míì so wọ́n lo orú ẹ̀ kánú state wọ́n ń pè ní àdéédé ìtẹ̀sọ́wó ẹ̀dú ọkọ̀dọ́gba níjẹ́ fi lè rọ́kùnrin àti obìnrin nínú márùwá bọ́yọ̀ kọ́ ló kó àwọn ìyàwó rẹ̀ jáde sàwọn náà a lè ṣe bó tilẹ̀ jẹ́ pé àníjọba tó fẹ́ ṣe àwa ta jẹ́ mùsùlùmí náà láàrin ara wa àwa lè ṣe sẹ́kpẹ́ tó bá ti róbìnrin tó múra múra islam tó sì fẹ́ wọ márùá àbí yà tó fẹ́ wọ márùá ó lè gbé so o sì ní fi gbé ọkùnrin ọlọ́kùnrin míì so àgbà fọlọ́ ìwọ̀nba tí wọ́n bá pa ọlọ́run fàlùbáríkà sí so mo sì tún lẹ́mìí pé mò ń fi ran islam lọ́wọ́ mo sì ń fẹ́ láti jẹ́ káwọn mùsùlùmí wà nù bíbọ̀ àṣírí wàhálà kẹdàá. wọ́n ní sèyàn lè lọ bólówó kí wọ́n sọ pé tó ẹ má gbàgbé mi o ọ̀tọ̀ ọlọ́run má gbàgbé mi ọlọ́run má gbàgbé mi ẹ̀yàn fi tọ́ bá bọ́ sábẹ́ àwọn ẹni tá Ànábì sallallahu alaihi wasallam ni ọtọ́ sí wọn láti tọrọ kápé òsì tọ́ a sì rí nínú fámìlì rẹ àwọn tó lè jẹ́rìí èèyàn mẹ́ta tí wọ́n ní làákàyè tí wọ́n ṣe alákòóso náà lè jẹ́rìí pé òsì ń bá lágbájá ìjà òṣì ń bá lágbájá ìjà òṣì ń bá lágbájá ìjà wọn lè ràn ọ lọ́ngbà náà amákọ̀ọ̀kan máa lọ́wọ́ sọ pé ẹ má gbàgbé mi ọlọ́ọ̀ ni kọ́ má gbàgbé wa ẹni tẹ́ ìpè lólówó tẹ́ wò pé ọyọ zakat kọ́ mọ́ tó lè ṣẹlẹ̀ sùn kó tó dá ìkòtí ọyọ zakat tọ́lọ́wọ́n bá ti gbàgbé rẹ kú oríire tọ́ wọ́n ní sóbìnrin lè wọ ṣòkòtò sábẹ́ ìjáàbù dáadáa bá ti wọ tọmọlúwàbí tó bá ti wọ sọmọlúwàbí bí ṣòkòtò lambúlambù so yóò wọ sábẹ́ jìlbáàbù rẹ̀ yóò ti jẹ́ pé jìlbáàbù gbogbogbò ẹ̀ mọ́lẹ̀ àmọ́ jíǹsì jíǹsì generally jeans tóbìn bá ti wà mí pé àwa náà ń ni so wọn ò mọ́ máa ta sí tiwa mo rò yé wa so gbogbo irú àwọn nǹkan bá ń kọ́ yé àwọn mùsùlùmí wọ́n ṣòkòtò rẹ̀ lambúlambù kó gbé jìlbáàbù rẹ̀ lé ó bọ̀ láti rí púpọ̀. kò ní sínú kó jókòó nbì kan bó ṣe yẹ tán báyìí wọ́n ń wo gbogbo dì rẹ kò ní síbẹ̀. akramakumullah ọ̀kadà ọ̀kadà ọ̀kadà tá à ń sọ inú aburú ti máa ṣẹlẹ̀ mẹ́ni obìnrin kan wọ jilbab ṣé kò wọ nǹkan kan sábẹ́ ọwọ́ agun ọ̀kadà sẹ́sìn pé tọ́lọ́kadà bá ti gbóbìnrin gẹ́gẹ́ bá ń ṣe ń sọ tẹ́lẹ̀ náà orí wọn lórí rẹ̀ ṣe ń wọ́sẹ̀ tí ń wá wàkúwà tí ń wá wàkúwà tí ń wá àwọn méjèèjì bá ṣubú bẹ́ẹ̀ ṣe ṣubú ọmọbìnrin yẹn ṣùṣubú tí ó ṣubú yakata yakata báyìí àwọn òbí lẹ́yìn ní ṣe tọ̀nà gbogbo di rẹ̀ lọ́hàn àtà pátá kò sí di rẹ̀ ìgbà tí àwọn èèyàn dé wọ́n máa ń fi dáná pé social media wọ́n kàn ya fọ́tò di rẹ̀ báyìí nígbà ẹ mẹ́tì sí aṣọ yẹn o ẹ mẹ́tì á ah, la ilaha illallah. ọ̀kan náà àwọn ọmọ yunifásitì kan ní nàìjíríà bí ọlọ́ọ̀bá yẹn lọ́kàn jù ẹ má ti torí pé ẹ ti wọ jìlbáàbù kẹ má wàá wọ nǹkan kan tẹ́lẹ̀ sẹ́ẹ̀ má tún má jìlbáàbù bá ń gbọ́ sọ mi pamọ́ oríṣi méjì wàá lọ sí obìnrin ọ̀ṣọ́ ara rẹ̀ yìí àtọ̀sọ́ntọ́wọ̀ sẹ́ẹ̀ má pípele kẹta ní jìlbáàbù yóò gbé ọ̀ṣọ́ ara rẹ̀ pamọ́ yóò tún gbé ọ̀ṣọ́ ntọ́ wọ̀ ama ìwọ wá jáde ọwọ́ akàgbéjìlì lórí awọ ó léwu ìjì burúkú máa ń jà burúkú lè jà wọ ọkùnrin kan tó o múra sẹ́ni tíjì yẹn bá jà ó lè má nǹkan àwọn ọmọbìnrin Lárúbáwá táwọn náà múra ọmọ sáré atẹ́kùn lè gbé jùlọ bá wọn hó náà bàbá kò lọ ilọ lọ́wọ́ kí ló ń bá báyìí rí nítorí yẹni lọ yẹni mùsùlùmí làwà mùsùlùmí làwà ẹ mẹjẹ kó jẹ pé nítorí globalization rọ irúgbó òyìnbó ṣe ń múra àṣà àwọn òyìnbó àtàwọn kèfèrí ìní wọn á di múra tiwa náà kò túmọ̀ sí pa ọ̀làjú jẹ̀ máa ọ̀làjú wọn ní bẹ́ẹ̀ fún òyìnbó ẹ bá mú òyìnbó dáadáa òyìnbó máa ń rùn ni o wọn yìí sábà wẹ̀ dáadáa gbogbo kankan sẹ́rí tá a fi ń gbóra èèyàn dúdú ló máa ń gbóra o kì í ṣe pé a fẹ́ dóyìnbó o àmọ́ tá a bá wẹ̀ tá a bá gbóra wa ìdá ìdọ̀tí èérí gbogbo gbóra wa òyìnbó ò gbóra wa. kí ni kankan fùtùfùtù rẹ̀ tá a máa fi wọ ọmọ tuntun lóyìnbó ọba gbóra ni ó lò tó bá jókòó tí òyìnbó dáadáa òórùn ni ìdájọ́ àlẹ́ à ń pè lọ́la jù ń bẹ̀yẹn ó sì ń tó burú ẹwà àwọn aṣọ tí ata wọ mashallah la quwwata illa billah ọwọ awọ ṣòkòtò kan yóò fọn dáńtẹ wọn ti rí gbogbo ṣéèpù bídìí rẹ ti ma ọwọ ṣòkòtò kan yóò fọn dáńtẹ yóò tún fi ṣẹ́ẹ̀tì bọ́nú à á pé kéni ńlọ sí ọ ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ. tọ́ wọ́n ní obìnrin tá a fẹ́ fẹ́ sọlá kí bàbá wa màmá wa ká tó fẹ́ torí kíni ara àjòjì lọ́jọ́ sí wa ní ìsìn kò tí dìyàwó wa nítorí pé ní tí ọ̀dọ́ ṣẹlẹ̀ ẹ mọ̀ pé yorùbá level lọ́pọ̀lọpọ̀ ń táwọn àǹsì kìí ṣe islamic level <laughs> nísìn àtàwọn mú ìyàwó wa fẹ́ rí ìyàwó tó fẹ́ fẹ́ fẹ́ rí ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ ni ẹ̀mí mọ̀ fẹ́ so àwọn bàbá rẹ lè fà á ké kọ́rí nígbà tó mọ ọmọ bìkan wá òun lò tèlè báà áá màmá nìyẹn ní tẹ́lẹ̀ yìí àwọn eléyìí ẹ̀fẹ́ fẹ́. sọ́rí <laughs> sọ́lọ́ ẹ rí i pé ẹ fẹ́ ra ọmọdọ̀ ni. ìwọ ìwọ là nẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn là ń bá pé lọ́wọ́ lọ́wọ́ mọ́tòyàwó láìrí ìwọ ọkọ tó fẹ́ fẹ́ yà. bàbá ńkọ́ màmá ńkọ́ ọlọ́run fún àlùbáríkà sí lẹ́vù làwọn wà so àmọ́ tó bá yẹ pé yọ wá kí bàbá rẹ̀ yọ wá kí màmá rẹ̀ lẹ́yìn ìgbà tí o ti ṣàfihàn pọ̀ fẹ́fẹ́ tí bàbá rẹ̀ sì ti sọ pé àwọn fi fún ọ ó kú kókó wálé má fi mùṣkílà tó bá sì jẹ́ pé wọn ò tí ì sọ bẹ́ẹ̀ ẹ̀tọ́ wo ni bàbá rẹ̀ ní gan-an láti rí ẹ̀tọ́ wo ló ní bí àpèjúwe nì ẹnìkan sì ìyàwó rẹ̀ lò ó lu ọ̀dà méjì ẹ̀ bàbá ìyàwó wa ní kàn ya fọ́tò ọmọ wọn agbẹjọ́ wa bá olùmẹ̀sìn kan ó lu ọkọjá ti bàrà nítorí wọn ti ọdẹ wa kódà tó wá rí wa títí wọn lọ. wọn ní kó fi fọ́tò hàn sọ ara rẹ o sọ ọmọ kóbìnrin tí wọn fẹ́ máa wò sí àwọn tiẹ̀ ni sọ ọ lẹ́tọ̀ọ́ sí kò rí sọ ma pé ẹ mọ̀ pé bí ṣẹlẹ̀ ṣe ṣẹlẹ̀ lẹ́ẹ̀ máa hùwà kẹ gbàgbẹ́ sí i njẹ́ ọ̀tọ̀ yẹn má jẹ́ kí bí ó ti gbọ́rọ̀ bá yín kó mú yín lu bọ́lọ̀ so ẹ máa sọ́ra àmì ah, lẹ́tọ̀ọ́ sí kí n wojú ọmọ ọlọ́mọ ẹ kàn ṣàlàyé ó tó so kákíyè sára láwọn àgbọn abẹ yẹn tọ wọn ní kí ni yàtọ̀ tó wà láàrin àwọn ahamadiya. àtàwọn mùsùlùmí àwọn olùmọ̀ sọ pé torúkọ wọn ọba ti jẹ nǹkan kan náà pápá wọn ò ní jẹ́ nǹkan kan náà mínísì kún bẹ̀rẹ̀ pé kí ni àtọ̀ wà láàrin búrẹ́dì àti kéèkì sọ ọyàtọ̀ àbí ọyàtọ̀ torí tó bá pé kéèkì lélẹ̀ ní àbúrò pé ní búrẹ́dì bẹ́ẹ̀ tó búrẹ́dì náà sì lòun náà àbúrò pé ní sọ eléyìí òfin kánú. ó kọ wọn ọba ti jẹ nǹkan náà pàápàá wọn náà kò ní í jẹ́ nǹkan náà. sẹ́wárí ahmadiyya yẹn ní áfíríkà ń bì náà máa ń jẹ́ ahmadiyya ní gbogbo ilé ayé yòókù kọ̀ọ̀dìyàníyà ni wọ́n ń jẹ́ torí kọ́ mọ́bà jáde so àwọn yẹn àwọn èso mùsùlùmí. mùsùlùmí ni kí ni ń àbí lẹ́yìn náà kí lẹ́yìn alhamdulilayi nítorí àwọn àwọn wò pé àwọn ti wà ní lẹ́bù ká tó tún ju tàwọn mùsùlùmí lọ kọ́kọ́ wá pẹ̀júwe ní ní ìsìtí ìwọ bá ń rí ọmọbìnrin kan tó wọ̀tọ̀ fẹ́fẹ́ wà ní á ah, mi rò kó máa ṣe ṣe o kí ló dé tí ò ní ṣe ṣe ṣe ah, bàbá òun amadi ni amadi kì í sì sọ ọmọ pé ìkàwé amadi òkè tó bá yẹ pé obìnrin tiwa làwọn amadé àbárí ṣé ó pa àwọn ọ̀fẹ́ àbí ó pa àwọn nífẹ̀ẹ́ ó pa àwọn ọ̀fẹ́ kí ló dé wọn láwọn ò lè fọmọbìnrin àwọn fáwa nítorí pápẹ́júwe tiwa àdàbí àwọn alùkìtàbì bí àwọn Yahudi àtàwọn Nasara bí àwọn kiriyó àtàwọn Jíù torí tẹ́báwá mùsùlùmí náà àní gbà wípé tí ọmọkùnrin ọmọkùnrin wa kọ́tọ́ ọmọbìnrin wa nígbà táwọn àrè ń fẹ́ wọn lọ́mọbìnrin wọn lápèjúwe àwọn àtàwa nù sẹ́mi pé àwọn náà ti kọ́kọ́ ti clear pé àwọn èyí sàwa àwa náà sì lè jẹ́ àwọn adúpẹ́ fọlọ́ torí di àwọn èyí ṣe mùsùlùmí àwọn èyí ṣe mùsùlùmí torí ẹni tí àbíkẹ́lẹ́ rí sẹ́ni tó sọ pé irọ́ lọ́lọ́ ń pa kí lẹ́ rí sẹ́ni tó sọ pé irọ́ làná bì ń pa ọlọ́ni makana muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin àwọn sì sọ pé ànábì èso kún torí mirza gulam ahmad qadiyani kan wà a'udhu billahi minash shaitani rajim ànábì tiwọn nù àwọn á sọ pé kìí sàn ànábì ni rasúlù ló ń <laughs> alimami ibn kathir onígbàtọ́ lọ sọ pé wa khataman nabiyyin ó túmọ̀ sí pé wa khatamur rusul náà nù èwo lọ́fẹ̀ẹ́ jù ṣé jíjẹ́ ànábì lọ́fẹ̀ẹ́ jù ni àbí jíjẹ́ rọ̀ṣùl jíjẹ́ ànábì fẹ̀ ju jíjẹ́ rọ̀ṣùl lọ. Imam Ibn Kathir ni wà nafiyul a'am nafiyul lil akhas tá a bá sọ pé ìtọ́fẹ̀ tó gbòòrò ti tán ìtọ́ ọ̀họ́ òun náà ti tán tipẹ́ mo rò pé yé torí délì bàbá lẹ́ni tí ń ṣe amadíyà kó túbà ó gba Islam. wàláhì kọ́gbà islam kó tó kú nítorí pé ọ̀rọ̀ adọ́rùn mọ́tò adọ́rùn mọ́tò ọ̀bá mọ́gà kò wúlò adọ́rùn dìyà sòkòlò wọn má bẹ́ẹ̀ eléyìí ẹni tí ò bá ti gba islam kọ́ islam ọba ni pọ̀pọ̀lọpọ̀ àwọn ipe ẹ̀sìn òdodo tọ́lọ̀ ń fi rán nàbì wù ẹni tó bá lò ń kan gbìyànjú kan wọ́n sì máa pé wọn lè kí gbọ́ fèrè ọlọ́dẹ yóò ṣe tí wọ́n lé ní ẹlòmíín ní sèṣin dé Cambodia ẹlòmíín bẹ́ẹ̀ bọ́ọ̀tì bọ́lọ̀ ńlọ́ba ní lọ Cambodia kò ní lọ bọ́lọ̀ ńlọ́ba ní kọ́ lọ Djibouti kò ní lọ mọ́kàtọ́lọ́ ni ọlọ mélòó lọ́lọ́ so eléyìí túmọ̀ sí pé tá a bá rẹ́ nìkan tí ń ṣe bẹ́ẹ̀ pé tọ́lọ̀ wọn tọwọ́ yín rẹ̀ sẹ́wọ̀n pé ọlọ́run tọwọ́ ẹ̀yin náà lè tọwọ́ yín sànù ẹlòmíì ẹ má pé kò ní gbọ́ aláàánú lọ́lọ́ eléyìí jẹba wọn lè ń bú àbú yẹn níta ẹsẹ là ń sọ àwọn èbú yẹn wọn ní táwọn máa ń sọ sọlẹ tẹyàn bá wá ka kí ó débi ìforí kanlẹ̀ bóun ní òṣèṣe ìforí kanlẹ̀ ní tẹ ẹ bá fẹ́ tẹ ẹ bá sì forí kanlẹ̀ ẹsẹ lọ ọlọni wọn jódò wọn kọtẹ rí bẹ́ẹ̀. Allahu akbar ẹ forí kalẹ̀ ẹ tún gbé sókè Allahu akbar tẹ́bá lọ dúró ẹ kà áyà tẹ́tẹ̀lé tí o bá sáyà lẹ́yìn rẹ̀ ẹ bẹ̀rẹ̀ súra mi tẹ́bá ké súra yẹn níbi kan Allahu akbar ẹrùkù tẹ́bá lọ́bọ̀ láti ṣe sùjúdù tìláwà yẹn ẹ̀sẹ̀ lọ́n lórí sọ́láàtì tí ṣe sọ́láàtì náà tẹ́bá pọ̀ láti ṣe ẹ̀tún sẹ́lọ̀n wàlàkín kẹsẹ lọdáàjù nítorí kúkú wa tẹ bá ti kí alukurani débi ìforíkanlẹ̀ tẹ bá foríkanlẹ̀ ìbanilọ́kàn jẹ́ tó tó kọfẹ́ sí fún àṣetán torí ọmọ sọ pé ntọ́lọ́ ní kó ń ṣe tó ń ṣe lọ́wọ́ ànábì ádámà ń ṣe yó ìbànújẹ́ ńlá ni fún ṣetán eléyìí jẹba wọ́n ní obìnrin ni ó ti sọ láti kọ̀wọ́ jilbab ṣùgbọ́n aṣọ tó wọ bo gbogbo ara rẹ̀ kò fi bìkan lẹ̀ tó bá ti dá sọ làǹbùlàǹbù tí ò fún tí èsì sasọ fẹlẹfẹlẹ tó fi àwọ bá ara rẹ ti ṣe rí hàn tó sì bó gbogbo ara rẹ látòkè délẹ̀ inshàlá kò sí wàhálà ó ti bó kí ẹsẹ̀ rẹ kàn hàn inshàlá kò sí wàhálà ọkà jùlọ tó bá rẹ pé inú ilé nítorí pé aṣọ kọlọkọlọ gan kóbìnrin jáde mo rò pé wa kì í ṣe nìkan lọ́lọ́run tó sọ yorùbá lẹ́vù wọ́n máa pẹ́ àwọn tẹ́ ń jọ ń sẹ́sìn wọ́n ò sẹ́sìn wá rúùsùn mí nìwọ̀n náà. ó ní ṣebí ẹ̀ máa pa àwọn lọ́bẹ̀ ẹ̀yọ làwọn àwa náà máa ń jọbẹ̀ ẹ̀yọ wàláàkín níta ń sọ ni pé ẹsẹ̀ ẹ̀sìn islam òdodo tọ́lọ́ fi rán ta ni anabi muhammed sallallahu alaihi wasallam ètò túmọ̀ sí gbogbo bí mùsùlùmí tẹ́ẹ̀bà jáde lẹ́yìn ẹ wọ jìlbáàbù jìlbáàbù èsì jó ń kọ́lọ̀kọ́lọ̀ kì í jó ń kọ́lọ̀kọ́lọ̀ yóò di aṣọ plain kọ́lọ̀ ẹ̀yọ̀ kan nítorí pé afẹ́ ti gbọ̀sọ́ pamọ́ ni tó ń gangan fúnra ara rẹ̀ bá dọ̀sọ̀ wàhálà tẹ́lẹ̀ ìjẹba tọ́ gbà míì ẹ̀pẹ̀lómi asoge lọ́wọ́ yọkàn bójú ni àmàrú ìjáàbò eléyìí wọ́n máa ṣe bẹ́ẹ̀ láwọn àlómi adúpẹ́ fọlọ́nkàn ẹ̀ ṣe bẹ́ẹ̀ ń bàdàn. pé ìṣàlọ́ àwọn màmá màmá wa tó wá ṣe bẹ́ẹ̀ ẹnìkan sọ fún mi jọ kan ó ní tàǹbà ń fẹ́ káwọn màmá màmá wa tá ń ṣe bẹ́ẹ̀ káwọn náà kúkú sọ di jilbab hijab kásì náwó wọn ní wàhálà àwọn màmá mi ti fẹ́ wọ jilbab ti pẹ́ àmọ́ wọn rẹ́ nira fún un sọ ajẹ́ pété bá nírú wọn lẹ́gbẹ̀ẹ́ ẹ dákun onítọrọ onísìsì ẹ ràn wọ́n lọ́wọ́ torí èyí tí wọ́n ń sèwọn kì í sùn lọ́lọ́run fi pa ọ́ láṣẹ jìlbáàbù aṣọ tá a wọ̀ tá a gbé lórí ọ̀ṣọ́ tó gbọ́sọ̀ pamá ẹni tó máa jìlbáàbù so àwọn awọsọgé akànbójú kèsì ńlọlọ nìkàtì àmọ́ báyà àwọn olùmọ̀kan láyé jọ àwọn afákan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá ń táwọn kà fún un tí wọ́n ń ṣe so alhamdulilah wọ́n gbìyànjú níwọ̀n bá bá ṣe mà nígbà yẹn ní ìsìn ẹ jẹ́ kí àwọn obìnrin yìí náà kí wọ́n bọ́ sí lẹ́bù pé insha allah jilbab ni wọ́n ń lò kí wọ́n gbalada lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa. so tó bá jẹ́ pé ẹni tí ò wọ jilbab rí kò rí láyé rẹ̀ ó sì fẹ́ máa wọ̀ so alétò kan lábẹ́ hudan wa bushra yìí wípé àwọn fún ọ ní jilbab alákọ̀ọ́kọ́ ìwọ lọ́mọ wa mi lẹ́yìn rẹ so eléyìí wà so ẹni tó bá jẹ pé ọmọ pọ̀ ọwọ kárí òun sì fẹ́ máa allah kó sílẹ̀ lọ́wọ́ àwọn ọmọ tí ń ṣètò pẹ̀lú gbọ́lọ́n hudan wa bushra yóò fọ́n ta so eléyìí jẹba yàtọ̀ sáwọn yẹn sì náwó àwọn mama. wọn láwọn ọmọ àwọn mama láwọn ọkọ so àwọn kálukú wọ́n ní ṣé wọ́n lè máa fi ẹnu fi ṣe ìbálòpọ̀ so eléyìí lábẹ́ òfin ọlọ́run àkọ́kọ́ láàrin ọkọ àti ìyàwó kò sí hòhò ẹ mà tún ma àwọn òfin tọ́lọ́run bá ṣe hàn ìní pé ọlọ́run ẹlẹ́dàá wa ti fún ọ ní gbogbo àǹfààní kí ló tún fẹ́ wá lọ síbi ìbàjẹ́ kò sí hòhò láàrin ìwọ àti ìyàwó rẹ̀ ṣùgbọ́n tó wá tó kọkùnrin ọmọ ńlá abẹ́ ìyàwó rẹ̀ àbí kóbìnrin ọmọ ńlá abẹ́ ọkọ rẹ̀ kò sí tó burú tí ò bá ti sí tọ̀ tí ò sẹ́gbìn bẹ̀ àmọ́ wọ́n ní kò sí bá a ṣe fẹ́ ṣe tá a fẹ́ ẹ̀gbin kù lábẹ́ alimami maali rahimahullah ó ní gbogbo omi tí bá ti ń jáde lábẹ́ obìnrin ìdájọ́ pé wọ́n gbọ́dọ̀ fọ́nù láàfin káwé bá ní sófin ìdájọ́ pé wọ́n gbọ́dọ̀ fọ́ọ̀nù láàmú ọwọ́ atú sí ọ lẹ́nu. mo rò pé ẹrí ibi tí nǹkan wà mẹ́ọ̀ hmm. ọkùnrin náà nígbà tí ìyàwó rẹ̀ ti ń ládìí rẹ̀ ti ń ládìí rẹ̀ ìtọ̀rẹ̀kẹ́ onára sẹ́yọ sẹ́fẹ̀yìn sì ti gbọ́ pé tí ìtọ̀rẹ̀kẹ́ bá jáde lára ẹ̀ fọ gbogbo abẹ́yìn kótó di pé ẹ̀ láǹfààní àti sàlùwàlà àwọn ọmọ ẹsẹ mílíkì inú wọn lọ fọ abẹ ẹgbẹ gbẹmí ẹgbẹmí torí ẹ tẹbẹ tí mẹbẹ ti létí tẹgbìn òní jáde tẹgbìn òní sí lábẹ́ àjẹ pé àmọ́ tó bá tó kò sí bá a ṣe fẹ́ ṣe tá a sàn tá a fẹ́ ẹ̀gbin kù láwọn àyè yẹn àjẹ pé sọ̀rọ̀ rẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní ìyàwó kan ọkọ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe kọ́ máa bójú ọkọ̀ gbòòrò wàhálà ti ṣe kò sí wàhálà ẹ máa bá jihad yẹn sọ náà ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ inshàlá yóò padà gbà náà ni yóò padà gbà ìwọ tó ń wí ọ̀dà bíi ẹjọ́ gbẹnu lọ sẹ́mi pẹ́sẹ́ kan náà ló ṣe débi pé ń wọ jilbab bí ìdìnnìlá obìnrin yẹn náà padà máa lo nìkọ́ ọlọ́run sì ṣe rọrùn. wọ́n ní ẹnìkan kú wá sí ma pé kè sọlá wọn wá bi léèrè kótó kó olójú ni ọwọ́ dí ọwọ́ dí lẹ́yìn ọkọ ọwọ́ dí náà lọ́ba dé sàárè wọn wá ní ẹlẹ́kùn ẹja bọ́ àṣírí ọmọ ya wa sọlá tó janaza ọlọ́mọdé ọlọ́mọdé ẹni tí èsì náà kìí ṣe mùsùlùmí o ẹni tí èsì náà kìí ṣe mùsùlùmí àwọn olùmọ̀sọ pàápàá hadden pé mùsùlùmí ni imam malik imam shafi'i wọn lápá hajjan mùsùlùmí àmọ́sẹ̀ ẹ̀ṣẹ̀ tó pè fún kápá tẹ́lẹ̀ lọ́dọ̀ ahmed ibn hanbal ẹ̀kẹ́ ẹ̀pàtà ìlìdè kẹfẹ́rí ni oníkẹfẹ́rí ni gbàtí ẹ̀gbàgbẹ́ ẹ̀sùn gbọ́dọ̀ sí sórí tí àwọn mùsùlùmí lọ́dọ̀ imam malik àwọn sọ pápá nítorí pé ó fi tọ́jú ọ̀ràn èèyàn sílẹ̀ kò ṣe àwọn akóró ju òròjú àmọ́ sin sórí tẹ àwọn mùsùlùmí tọ̀tọ̀ bá wá kú láì jẹ́ pápá kìí sì ṣe sọ̀láàtì àwọn olùmọ́ni tí ì bá ṣe sọ̀láàtì rárárárárá fọwọ́ káfẹ́ àmọ́ a máa ń ṣe ní ìdákúrekú apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé àwọn èèyàn kan àwọn ayọ́ àná wọ́n lè ṣe sọ̀láàtì sí la àbí òye wa so sábà pé takurekun a lè rule out totally ṣe lè jẹ bó ṣe jẹ ó ní kí ló dé tá a sọ pé sọláàt tá a sọ pé òrùn gbọ́dọ̀ bàbá yẹn pẹ́ kún tó dé so sọláàtì lọ́lọ́run pé sọláàtì làwọn aṣọ àmàrún àmà àgbọ́ àti ìgbọ́ yorùbá débi irun sọláàtì lè jẹ bó ṣe jẹ ẹ̀yin náà bá wa pé zakat ló kọ̀ọ̀kan ẹ bá pé hajj ló pọ̀ kan tó a pé sọláàtì òmu sùyàmù òmu ẹ bá wa sọ àwọn zakati náà ló kọ rẹ̀ ń Yorùbá ẹ bá sọ hajj náà ló kọ rẹ̀ ń Yorùbá àbí òye wa ní ìsìtì Yorùbá bá sọ pé sàká sọ pé ẹ̀zẹ̀kẹ́ wọ́n ní sàká àgbà wọlé pé bí Yorùbá ṣe pè nǹkan nu torí léde tí wọn kò sí àbí òye wa àbá kò sí wọ́n ní ẹ bá wọn gbà wọlé bẹ́ẹ̀ hajj lédè yorùbá tí má sí dúpọ́ jágbe mọ́ nǹkan kan kò sí lórí hajj àbí òyìnbá hajj aha lọ́sọ̀dọ̀ lárúbá náà wọ́n mú aha kí lóde tí a lọ pé sọ̀rẹ́t siyam àwọn ní ọ̀run kí ni ọ̀run kò eléyìí jẹ́ bó lè jẹ́ sàbí. wọ́n láwọn kan máa ń péjọ láwọn ààyè kan sáwọn lè darapọ̀ mọ́ wọn tó bá lọ hajj so lẹ́mọ̀ọ́ àwọn péjọ sí Àràfà ní àràfà àwọn alálàájì máa ń péjọ sí àràfà bákan náà a tún máa ń péjọ sí tọ́ọ̀ bákan náà a máa lọ àmọ́ rẹ̀ ní sọ́fà àti márùwà yàtọ̀ sílẹ̀ máa lọ ibi tí ọ̀dà o kọ́ ọmọ gbà fáìlì tí ọ̀dà. wọ́n ní sọ́ọ̀rọ̀ èèyàn ni ká fi ìyàwó méjì mẹ́ta sílé kan náà ti fẹ́ jọra yẹn ilé kan kálukú pẹ̀lú yàrá rẹ̀ níbo ló ti jọra yẹn islam ní tó bá fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin fún kálukú nílé rẹ̀ ilé rẹ̀ kò túmọ̀ sí pé roma palaces kò sì túmọ̀ sí two bedroom flat kò túmọ̀ sí three bedroom flat àmọ́ ilé rẹ̀ ilé rẹ̀ ó lè jẹ́ yàrá kan ṣùgbọ́n gbogbo tí ń bùkátà láti lò ó ní bẹ́ẹ̀ yọ yọ dana yóò ṣe nǹkan òun náà nínú ilé rẹ̀ eléyìí náà ní tiẹ̀ nulẹ̀ rẹ̀ eléyìí náà ní tiẹ̀ nulẹ̀ rẹ̀ o ti fún kálukú lé torí àwọn ìyàwó anabi wa muhammed sallallahu alaihi wa kálukú la anabi kọ́lé fún ilé wọn ò sì ju lọ àmọ́ gbogbo ntọ́nbù káàtà wọn ní bẹ́ẹ̀ nítorí o lè kàn kóbìnrin jọ fún wàhálà bá ti di pé mo ní two bedroom flat mo á fẹ́ yàwó méjì bẹ́ẹ̀ ó pè fún wàhálà tó eléyìí wà ń yàrá eléyìí wà ń yàrá bó lẹ ti fẹ́ jọ sọ̀rọ̀ pẹ̀lú ọ̀kan nù yàrá tí kejì òní sọ pé ńlẹ̀ ń bá wù. bákan náà ẹsẹ̀ pẹ́ẹ́nu tọ́lẹ́tì tó bá wọn ẹ̀ ń bí ma ní. sọ̀rọ̀ pé tojúmọ́ lẹ́sì ẹlẹ́màálí gbọ́n mi sí omi òtó ọ̀bẹ tí mo fi ẹ̀ta ló mu ta ló lórí ibú tó mu. sẹ́mi ọ̀lọ́ lórí ibú ọmọ kí wọ́n lọ pè fún wàhálà so ìwọ náà fúnra ara rẹ because o ò gbọ́dọ̀ jẹ́ pọ̀ fẹ́yàwó púpọ̀ kí wàá lò lè máa ṣẹlẹ̀ ìtumọ̀ pé wàá fún kálukú ní àyè tiẹ̀ bí àyè tiẹ̀ lágbára rẹ kábà ti má fún kálukú láyè tiẹ̀ ẹlẹ́yìn ìjọba ti ṣe jẹ́ wọ́n ní obìnrin kan rí i pé ọkọ òun ṣe zina kí ni kíyàwó ṣe à yóò pàkíyèsí ọkọ ni o. tí ọkọ bá jáwọ́ ń bẹ̀ ọtọ́ kóbìnrin yẹn fi lẹ̀ akọ́kọ́ sẹ́rẹ́ ti ń ṣe zina bí ìyàwó rẹ̀ lè da tó tọ́jú ọjọ́ lójúmọ́ tẹ́lẹ̀ náà kò kúkú jọ lójú iná ni ti ń ṣe zina ẹ̀ẹ̀kejì yóò kó àrùn burúkú wá bá affection affection yóò máa yí lé níbi bọ́ọ̀lù tọ́ka bá ti lọ omi òde tọ́ka bá sọkọ ọtọ́ tọ́lá pàkíyèsí rẹ̀ yóò sì lọ tírítà ara gidigidi gidigidi ẹwà àpèjúwe kan obìnrin kan sì torí kọ́kọ́ ń fẹ́ yàwó mi ìyàwó bá kára kó lẹ̀ ó ní kò ní súnmọ́ ma kí ló dé nígbà tó ti lọ gbẹ́ lómi wọn ó lè jẹ́ kó kárùn wá à ah, ó ń tètè fún ọ wọn náà kó fún un ìyàwó tá a fẹ́ fa. òkè bó wàá ní ọkọ tó jẹ́ pé gbogbo obìnrin ayé yìí bá ọkọ tọ́mọ rẹ̀ láwọn rà mí tó wọn á lọkọ tiẹ̀ à ọdájú pé nǹkan sí ọ wàá gbìyànjú gidigidi láti pé ọkọ yín ọjà wọn bẹ wàá pè yẹn sí tó fi já wọn bẹ tó bá já wọn bẹ ọtọ kò filẹ torí pé ọba tiẹ̀ jẹ yọba tiẹ̀ jẹ kọjá sísọ ó ní wọn lọ sípítù àwọn àrùn tí àwọn ìyá rẹ tí wọn ò mà gbogbo ẹ̀ ní ọ̀tà fún nítorí pé òun public toilet ló ń bá ṣe. ònkà ìdí rẹ̀ ti di public toilet so irú eléyìí ọ̀yẹ́ lọ́kọ jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní kí ni Islam sọ nípa dídábẹ́ obìnrin apánlẹ́yìn apánlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ó wá ná ẹgbàá wa kan pórí kóbìnrin kan dábẹ́ fóbìnrin ó wá sọ pé kí wọ́n rẹ́ díẹ̀ ń bẹ̀ kí wọ́n má kí wọ́n má kí wọ́n má nítorí pé òun náà ni ó jẹ́ kóbìnrin ọmọ adùn tó wà nínú pọ́pọ́ ń bọ̀ òun lò tábà wá rẹ̀ kalẹ̀ so yóò sọ obìnrin di bí òkú tí ò ní ma adùn pọ́pọ́ ń bọ̀ ń ṣeré ìsìláàmù ọ̀fẹ́ tábà wá fi sílẹ̀ láì rẹ̀ rárá ó lè sọ obìnrin dẹni tí ó máa ṣe bí ajá tí ó máa wọ ọkùnrin kan gbogbo gbà gbogbo gbà gbogbo gbà ẹ̀yin náà fi rora yín wò tíyàwó yín bá lòun ní jáde wọ́n fi lọ àṣùbà ó lòun ní lọ ìwọ sí ni lè má mọ àdúgbò kò jẹ́ ọ lọ ọ fóònù wa pé bàbá ládàá ni ẹ̀yin náà ní kẹ́ ẹ máa bá sọ láti so bọ́lọ̀ sọ́kọ́ láàárọ̀ inú kò sí wàhálà ó tún di bí ọwọ́ aago méje àbọ̀ fẹ́ máa lọ ibi ó tún lò ní lọ àá irú ìyàwó ni wọ́n rárí. ó rí i pé tí wọ́n bá jáde pẹ̀lú síláàsì wọ́n tó tẹ́ kọ́ padà sí láago mẹ́ta àbọ̀ pẹ̀lú ògbó ọlọ́run ní wọlé ọ̀ǹtìlá tàtù torí lè yọ pààyàn. Islam ọ̀fẹ́ káwọn obìnrin ó dì bẹ́ẹ̀ nínú ti sọ yìí pé kí wọ́n rọra mú díẹ̀ apalẹ́ ni sẹ́wọ́n ara àwọn òyìnbó yẹn àwọn sọ pé kọ̀tọ́ kò sí kí wọ́n máa ro gbogbo àwọn àlọ́rọ́ kan wọ́n máa ti dọ́kúmẹ́ntìrì òfò kan nítorí pé wọ́n fẹ́ kẹ́ dínà sápàlẹ̀ torí pé ẹ mọ̀ pé kóbìnrin ó dájá ló pé àwọn ẹ̀rí pé àwọn òyìnbó ń lo obìnrin ni làwọn àwọn ò fún wọn lábàlẹ̀ kankan níìsín náà bá fẹ́ polówó fúláwà sẹ́yìn ni wọ́n yà sí ẹ̀fọ́bìnrin kan wọ́n yà sí wọ́n sì tún ah, láwọn obìnrin fi tiẹ́ǹtì ti mú kan kó òní wọn gbé síbi fúláwà fúláwà ha tẹ́sí gbogbo èèyàn lọ́sẹ̀ fúláwà. ẹ bá ti fẹ́ kọjá kan tà èèyàn sá ti yà á fà kan bẹ̀. torí di eléyìí báyìí àwọn òyìnbó àwọn fẹ́ báyìí jẹ́ mi èyí táwọn sì tún rí tí wọ́n fi ń takò dábì obìnrin wọ́n pè ní khitanum firauni ìdábẹ́ àwọn farao ní Egypt. bóòlù àwọn ṣe máa ń dábẹ́ wọ́n pa gbogbo abẹ́ obìnrin dànù yọ̀wọ́ akú ihò roboto tí abẹ́rẹ́ bá wá san yóò wá gbẹ̀kanko kò ní máa lẹ́sẹ̀ bá bí ma torí bọ́lá ń ṣètọ́bìnrin abẹ́rẹ́ ọmọ aràn fi jáde rọrùn ṣùgbọ́n gbà tó bá ti gbogbo abẹ́rẹ́ dànù gbẹ̀kanko bí egbò obìnrin yóò ló fi jẹ́ pé majority obìnrin ti ń bímọ tí wọ́n bá bá wọn ṣe irú ìdábẹ́ yẹn operation náà irú ẹ̀ lọ́wọ́ ní Sudan Egypt àtàwọn abìkan ní ní Borno state àtàwọn Ẹdó àwọn Ẹdó ní Nàìjíríà bíi apá kan wọn náà ní culture yẹn so Islam ọ̀fara mi lẹ́yìn rárá rárá kódà tẹ́bárẹ́ ni tó máa bẹ́ẹ̀ dá tẹ́sí Islam wí yẹn wọ́n ta bẹ́ẹ̀ fóbìnrin ẹ̀jẹ̀ òní jáde torí ń tọ́ dàbí ogbé orí adìẹ lábẹ́ rẹ ni wọ́n kàn rọra mú kínkínní kínkínní pátápátá ni wọ́n rọra mú kó mbẹ́ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tẹ́ ẹ̀ bá rẹ ẹni tó máa da ẹ má sọ ọmọ ọlọ́mọ létí o tẹ́ ẹ̀ bá rẹ ẹni tó máa da ẹ̀yin náà mọ́ tó jẹ́ pé ní tí ọ̀yẹ́ kẹ́ gé ẹ lọ́gé dànù eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní tóbìnrin bá lóyún ìgbà wo ńlọ tọ́ pé èèyàn islam ọ̀gbàǹgbà kankan pé kún sẹ́yìn eléyìí sẹ́yìn ojú agbèsè jẹ́ so oyún tí obìnrin bá ní táwọn olùmọ̀ẹ̀sìn islam ṣe ya pápá tí wọ́n lè ṣe àbí wọn ò lè ṣe òun náà lóyún tó ṣẹ̀ṣẹ̀ wà ní ìpele alákọ̀ọ́kọ́ tó sì hàn pé ń da obìnrin yìí láàmú ó lè ṣe sábàbí kẹ́mi rẹ̀ ọ bọ́ tá a wá rí ẹni tó mà nípa medicine tó wá fi yé wa pé tí wọn bá mú oyún yìí kú obìnrin yóò kú onìkan ní Islam gbà pé wọn lè yọ tó sì wà nípele alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ ìjẹun ti jẹ Islam ọ̀faramọ́ kún sẹ́yìn ọlọ́mọdé tẹ́lẹ̀ ìjẹun ti jẹ wọ́n ní sáà lè máa gba owó fẹ̀yìntì òṣìṣẹ́ tó ti kú tìjọba ọ̀ma ẹ̀yin náà mọ̀ kó lé nìyẹn islam fara mẹ́jàmbá níjọ́ tó ti kú ẹ ti lọ sọ fún ọ pé dáwọ́dú ti kú o tẹ́ bá lówó fámìlì rẹ̀ lọ eléyìí jẹ́ bó ti jẹ́ wọ́n lówó cooperative báwo ni nínú islam báwọn lè ya ẹ má ya o torí pé tẹ́ ya owó cooperative yẹn ti dá a mọ̀ nínú islam ó náà ní pé rìbá lò náà ọ̀nà wo ló fi jẹ́ rìbá nísìnyí yá hundred thousand àmọ́ cooperative ọ̀sàdédé yá yín hundred thousand àfi lẹ́yìn ìgbà tẹ́yìn náà ti kọ́kọ́ yá wọn ní fifty thousand àbẹ́yìn ò ní yá wọn ní nǹkan kan wọ́n kàn yá yín lówó ẹ̀yin náà ti yá wọn ẹ̀yin nínú òkè ti fẹ́ yá wọn owó ẹgbẹ́ tẹ dání ókè ẹ̀ gbowó yín padà mọ́ ẹ gbà padà ìtumọ̀ ẹ yá wọn ni lófin ọlọ́run wọn ní tẹ bá kó fẹ́ nìkan bàtẹ wá dé tẹfẹ gbowó yín padà kì í sówó yín yẹn gángan gángan ló kó fún yín àmọ́ iye rẹ̀ ló kó fún yín àjẹ pé ọyáwó ni ẹnì pé ó tẹ kó fún cooperative tó bá yá tẹfẹ gbowó yín nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé iye rẹ̀ ni wọ́n kó fún yín kì í sùn gángan ìgbà tó ti jẹ́ pé iye rẹ̀ wọ́n kó fún yín kì í sùn gángan àjẹ pé wọ́n yáwó lọ́dọ̀ yín ẹ yá wọn lówó kẹ́yìn ó lè bá àtàrà rẹ̀ yá èyí tọ́pọ̀ so eléyìí wọ́n ń pè ní kọ́rdọ́n jẹ́rọ̀bẹ̀nàfààní owó tá a yá wọn tá a fi fa àǹfààní fọ̀hùwà rìbá rìbá ló nà níta lè ṣe tá bọ́ lọ́wọ́ rí eléyìí ẹ rí i pé ẹni tó sọ fún pọ́tọ́ àwọn ọ̀gá ìbá hundred lọ́gbà hundred náà lọ́ọ́ dá padà àbí ẹ̀kọ́ ni njẹ́ òfin jẹ́ pọ́tọ́ ni pé èmi ò yẹ ṣe é ẹni tó contribute tẹ́lẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ ni mo jókòó mọ́kàn pé mo ń bùkátà owó ni wọ́n bá ní ẹ̀yin ti ẹ̀yà mi hundred thousand <laughs> àwọn èèyàn ni ah, wọ́n ní tètè wọ́n mọ ọ̀yá wa lówó ọ̀yá lówó so ẹ̀yin ẹ̀yà mi hundred thousand wọ́n wá kó hundred thousand fún mi èmi náà sì tún da padà hundred pé yóò da fún yín jazakumullahu khaira sílẹ̀ ni sọ̀rọ̀ wọn pé tó yá wọn wọ́n yà ni wọ́n ń naf'an fa rìbá eléyìí jẹ́ bó so jẹ́ tó abẹ́lẹ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa kó ṣe àlékún àgbọ́yé fún wa nínú ẹ̀sìn wa kó ràn wá lọ láti máa fi ta àgbọ́yé sí wa o subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.